بسم الله الرحمن الرحيم يقول المصنف في الحديث الثامن والعشرين عن أبي ذر رضي الله عنه قال فأببت رجلا فعيرته بأمه فقال للنبي صلى الله عليه وسلم يا أبا ذر أعيرته بأمه إنك امرؤ فيك جاهلية إخوانكم خولكم جعلهم الله تحت أيديكم فمن كان أخوه تحت يده فليطعمه مما يأكل وليلبسه مما يلبس ولا تكلفوهم ما يضربهم فإن كلفتموهم فاعينوهم عن أبي بكر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار فقلت يا رسول الله هذا القاتل فما باب المقتول قال إنه كان حريصا على قتل صاحبه عن عبد الله بن مسعود قال لما نزلت الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم أينا لم يظلم فأنزل الله إن الشرك لظلم عظيم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اقتمن قال عن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال أربع من كن فيه كان منافقا خالصا من كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا سمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن سلك الله لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان به وتصديق برسله أن أرجعه بما نال من أجر أو غنيمة أو أدخل أو أدخله الجنة ولولا أن أشق على أمتي ما قعدت خلف سريا ولولدت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الدين يسر ولن يشاد الدين احد الا ولد فسددوا وقاربوا وابشروا واستعينوا بالغدوه والروحه وشيء من الدنيا عن البراء بن عازب أن النبي صلى الله عليه وسلم كان أول ما قدم المدينة نزل على أجداده أو قال أقوال من الأنصار وأنه صلى قبل بيت المقدس تسعة عشر شهرا أو سبعة عشر شهرا وكان يعجبه أن تكون قبلته قبل البيت وأنه صلى أول صلاة صلاها صلاة العصر وصلى معه قوم فخرج رجل مما صلى معه فمر على أهل مسجد وهم راكعون فقال أسلم بالله لقد صليت مع رسول الله صلى الله عليه وسلم قبل مكة أشهد بالله ولقد صليت مع رسول الله صلى الله عليه وسلم قبل مكة فداروا كما هم قبل البيت وكانت اليهود قد أعجبهم إذ كان يصلي قبل بيت المقدس وأهل الكتاب فلما ولى وجهه قبل البيت أنكروا ذلك عن أبي سعيد الخدري رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا أسلم العبد فحسن إسلامه يكفر الله عنه كل سيئة كان سلكها وكان بعد ذلك القصاص الحسنة بعشر أمثالها إلى سبعة ضعف إلى سبعمائة ضعف وسيئة بمثلها إلا أن يتجاوز الله عنها عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم دخل عليها وعندها امرأة قال من هذه؟ قال قالت فلانة تذكر في صلاتها قال ما عليكم بما تطيقون فوالله لا يمن الله حتى تغلوا وكان أحب الدين إليه ما داوم عليه صاحبه نعم الحمد لله صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله نعم قلت الله سبحانه وتعالى خلق في الصانع قال لغة يديه أكثر تجاري المطار في الله سبحانه وتعالى من في أمتنا كانفا الله مريض سنوات لكن تكون شبيه أو كثير من يكون ṣé lè máa lé wa jùlọ sí àìmọ̀ kan àmìjọlọ́pàá Allah subhanahu wa ta'ala irú àwọn ìjókòó dáadáa báyìí fún ọjọ́ púpọ̀ tó ṣe máa yé wa àwọn ẹ̀kọ́ ilé tí àwọn fọ́nbẹ̀ àti àwọn ìjókòó báyìí tá a máa ń dó fún ọmọ akọ́jọ́ tó ṣe wá náà fà mí lọ́kọ́jọ́ tó wúlò fún ọjọ́ lẹ́yìn àti náà ti náà lẹ́yìn náà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àmọ́ tẹ̀síwájú níbi àlàyé mọ̀tàkọ̀ ọ̀nàdìbọ̀kọ̀ àwọn eré tí àwọn ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n bá bí a ti lè gbìyànjú náà lọ́nà ọmọ fún sàlàyé ìṣe ọ̀kútọ̀ sí ìgbìyànjú rẹ̀. àwọn akíkítà àti ìmọ̀ àwọn àìsí àfa àtúkọ̀ àwọn àhàbí ìṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́jọ dáwọ́ dúró níbi àríkà bẹ́ẹ̀ bá bá ó sọ nípa ìfọwọ́nà àṣẹ ọ̀kọ́kọ́rẹ́ bá àbọ̀tòkù àdínkù tí ó fẹ́ kàn ó fẹ́ kàdí bẹ̀rẹ̀ kẹ̀kẹ́jì ní ọgbọ̀n ní ọlọ́sọ̀rọ̀ àtọwọ́ tèmi tí ó náà wọ́n ti nà báyìí àdínkù nàmà tẹ̀lé ọmọ tó láti sàkọ̀kọ̀ yà bùkọ́rí lọ́wọ́ àbọ̀dé bẹ̀rẹ̀ àti ọmọ wípé nígbà tá a bá sọ̀rọ̀ nípa ìmá a ti sọ fún wa níbẹ̀rẹ̀ ìtàkù wípé àìsímá lè dí inú ọ̀yà kù lè dí inú rárá ìfà ọ̀yà kù rárá ìfà ìdá nínú kan tí àpá àfẹ́ mẹ́nu bàtúkà kù àwọn àkàdé tí ó mọ àyíká dà àwọn àdúgbò wọn sọ nílẹ̀ fún wa pé èyí àwọn alùsùn náà tọ̀tẹ̀ máa tó wà lórí ẹ̀ nínú ìtumọ̀ nínú ìtumọ̀ àdìgbà ìjẹ oná ní bọ́ọ̀lù sọ̀fẹ̀ ìwọ̀sọ̀wà oná náà kúkú lédè bíi lọ́rọ̀ àwọn gbogbo àwọn tí wọ́n sọ fáwọn nípa àdìgbà yẹ́n kò jẹ́ bí àpá àmọ́mọ́ àwọn àdìgbò wa tí ó ṣe ìgbà àti wípé áfà tábà ní máa sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀jẹ̀ kan kò sọ fi àgbà kébí láti pàtàkì àdúgbò ẹ̀dá méjèèjì tó kó ṣe nínú ọkọ̀ sí bẹ́ẹ̀ náà ni àkíkà fún ìjọba àwọn ọmọ àmìsà àkíkà àwọn ọmọ olùdíà àwọn ọmọ ilé láyà gbọdọ̀ máa lè mẹ́rin dàmù ìwé kò bá ti ní mẹ́rin ẹ̀sẹ̀ tó bá àdúgbò ìṣẹ̀ kò àfẹ́ sí ìmọ̀ràn rẹ̀ ọ̀rọ̀ kìíní ọ̀sọ̀rọ̀ وكذلك جعلناكم أمة الوسط وسطية على سنة جماعة أمة يجب تعريف الإيمان ويجب الإيمان nínú àwọn ọmọ tó lè pe yẹn ní inú ẹ̀ so ìdáná bá mú àwọn àdìgbò wá tó jẹ náà mọ̀ yìí pé ẹni tó ṣùgbọ́n kò sọ pé ẹ̀ṣẹ̀ yẹn ó máa fẹ́ ti ìmọ̀ni rẹ̀ ó túnbọ̀ sí ẹ̀ṣẹ̀ yẹn yóò dínlẹ́bù ìgbàgbọ́ rẹ̀ ìlà ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́wọ́ àtúmọ̀tẹ́ kí ni o tó bá tó wà sọ́dọ̀ àwọn ọ̀sán àwọn owó ọ̀tà ààrẹ àfàbílẹ̀ mọ́ àdínú rẹ̀ báàbò àmàásù ní àbújá abẹ́sọ fún ibẹ̀ ẹ̀ṣẹ̀ kíkẹ́ kẹ́ ẹ̀mẹ́ jẹ́sẹ̀ nínú wà àwọn aláìmẹ̀kẹ́ ní amílì jẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú wà ìgbà ojú dúdú ni ayé ìjọba ìsìlámù ìgbà tó yẹ pé àsìkò tí tíláàmù ò fi dé àwọn kan tí wọ́n máa ń ṣe ní lẹ́mùsọ̀ nígbà yẹn àwọn kan tí wọ́n máa ń ṣe nígbà tíláàmù ò fi dé pé kò sófin tó dé mọ́lẹ̀ kálukú lè ṣe nínú àwọn nípa ọmọ wọn pé ah, wọ́n máa wọ́n bí obìnrin náà àìlọ́pá ẹ̀rọ ìmọ̀lẹ̀ láyè tó dé ní tè ara àwọn kan táwọn ọ̀sẹ̀ máa ṣe nígbà jàìlíyà nínú ìgbà jàìlíyà tí ìyẹn bá kú sí wọn wọ́n lè máa fàtọ́yà mẹ́ra ni wọ́n máa yàkọ̀ra mẹ́ra wọn lọ́rùn wọ́n máa tẹ́pẹ̀ fúnra wọn àwọn èyí kan wà nàìjíríà tó nínú ẹ̀ṣẹ̀ náà nínú àtẹ́kùbọ̀ nàìjíríà ẹ̀ṣẹ̀ báàbò àlàáfí ní àbùrùjẹ́ àìríyà ẹ̀ṣẹ̀ ìyàpọ̀ náà nínú àtẹ́kùbọ̀ kí ni ìwà ojúdúdú ìwà àìríyí mẹ́rin ìwà ìgbàsíláwò òdìdì ó jẹ́ ìgbàsẹ́sẹ̀ bí ẹ̀jẹ̀ bá ti wá pọ̀ lára ẹ̀ tó sẹ́kù sí bẹ́ẹ̀ ni ìdàlẹ́ ẹ̀ sẹ́kù sí rẹ̀ sí ra sí wàá dé bí kí ló bá ti pọ̀ lára ẹ̀ sí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ló sẹ́kù sí ra kí ló sẹ́kù sí ra tó lẹ́gbẹ́ sí àpá ẹ̀sàlá àpàlà àbò àpá tó ń jẹ́sẹ̀ alèkúnjáde aláìmọ̀tẹ́ títí pa àkọ́kọ́ kò mọ̀ wọ́n ti sọ àkọ́kọ́ tí àìló àìló yẹn ẹ̀fẹ́ tó ń já yẹn gàrí ìyá rẹ̀ ó jẹ́ pọ̀fẹ́sọ̀ سباق المعاصي من أمر الجاهلية ثم أتى المعاصي رحمه الله هو رفع منه أبو ذر قال عن أبي ذر العزم قال فأخذت رجلا فأيدته بأمه فقال لي النبي صلى الله عليه وسلم يا أبا ذر أعجبته بأمه إنك امرؤ فيك جاهلية أفوى المنبر قال قلنا أبو ذر قلنا أبو ذر العزم ó ní sábà sọ̀rọ̀ bí wọn ó ló ń mú ọkọ̀ ní kan àwọn náà sọ pé ẹni tó wù yìí ó ló láàrin ìlà mọ́lá àbíkàtò ìlà àdàmọ́ àbò ìlà ìmọ̀rọ̀bà ha ọjọ́ màá nù wọ́n ní ẹni tó sáà pé ní bàtọ́ pàdé àbúdárì ó wá rí sí àbúdárì àti ẹnì kẹta lè fi jọ bí bùdámẹ̀ bí bọ́ìsì rẹ̀ bí ẹrú rẹ̀ bí ẹni tó wà lábẹ́ àkàtà rẹ̀ ọjọ́ wà kó ọjọ́ ṣe kí ni ọjọ́ wọ́n wà tọ̀tọ̀ náà kí ni wọ́n ṣe ń rà kí wọ́n àbúdárì ní wọ́n gbà pàdé òun bá bọ́ọ̀lì rẹ̀ wà kó ó bọ́ tẹ̀lé mú inú ìgbà òkú wọn bá ṣe kí ni kò bá tó kú kó tẹ kó tún lè jọ bí ẹni pàtàkì pé àbí àtẹ́lẹ̀ wọn. so ìgbàfẹ́ ni yẹ kẹ́fì ìtàkùnlá rẹ̀ àmì tó ṣe pẹ̀lú bọ̀yì rẹ̀ yìí ó ṣe gbàgbọ́rẹ̀ àbárí wa fẹ́ sọ in tó bí fi wà kó láàrin òun àti bọ̀yì òun tó jẹ́ nípe ìwọ́n sọ pé ní ẹni pé sàbátù rọ́dùn lẹ́yìn fa àyẹ̀kùn ìlú méjì فقال للنبي صلى الله عليه وسلم يا أبا ذر أأيدته بأمه إنك امرؤ في كجاهلية إخوانكم أولكم جعلهم الله تحت أيديكم فمن كان يأخذ تحت يده فليطعمه مما يأكل وليلبسه مما يلبس ولا تكلفوهم ما يغلبهم فإن كلفتموهم فأعينوهم ó ní tàbátò lọ bìlà wọ́n ní mo fún ọkùnrin rẹ̀ àjẹ́ tó kò mí ẹ̀fẹ́ máa ń bẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ máa ń bẹ̀rẹ̀ fún ìgbà jọ múra ọ ẹgbẹ́ lọ́nà wà pẹ̀lú ẹ̀rẹ́ ìdíje tó lè ṣe nínú tó lè dùn ún àbúdá rẹ̀ nípa àjẹ́ tó kò mí mo wá yẹ̀lẹ̀ rẹ̀ mú sí pẹ̀lú ìyá kété kó sọ pé ayé àlè òdà tó sọ ẹgbẹ́ bìnnà yóò lórí ẹni pé kí lórí ẹ̀wọ̀ ṣé fúnfún náà dúdú. so abúgbà lọ́sí ọmọ ọ̀gá ara àná ọ̀gá òun wà ní yàtọ̀ sàwùdà lóbi tún náà nù yàtọ̀ sàwùdà ẹ̀ ajẹ́ sọ̀rọ̀ náà ìwọ sí ìwọ máa lẹ̀dù ìfẹ́ iná ni àwọn ìṣọ̀nà àwọn ìṣẹ̀lẹ̀ tó lọ́wọ́ orí ẹ̀dá mi ó yà lórí ìgbà. tó pé yàtọ̀ sàwùdà ló sọ sábẹ́ pé yá àbàdà rẹ̀ ìrẹ́ àbúdá àyẹ́ta òun ìlú mi ṣé o fẹ́ máa tẹ́ńtẹ́lẹ̀ o fẹ́ sọ jẹ́ ní yẹpẹrẹ o fẹ́ yẹpẹrẹ torí tó gbà torí látara àyà rẹ̀ ni káàdì mi sọ pé kí n fẹ́ kàdé mọ́ òun fi ìgbàjà lè à ah, àbúdá rí bó ṣe fáyọ̀ náà tó ó tún bẹ ó tẹ́kù sí ọ lára ìwà ojú àwọn ìgbà àbúdá wa. tàbá tàbí ẹni ìjẹta láàrin lọ́kà á ah, èyí tó ṣe ìwàjà nípa ní ẹ̀yìn rẹ̀ ní òsọ yìí pé bóyá a ti yọ pàtàkì omi bí i ẹgbó ara báyìí nà ṣe hà tó ah o ìwà ojúkú ṣe kí ni o o ṣe kú bẹ́ẹ̀ ara rẹ̀ ayé kọ́sìlà tó ní ìsọ́nù ìdí àdìyẹ bẹ́ẹ̀ bí káwọn sọ nípa nípa ibẹ̀ nínú àwọn ìkẹjọ́ àmì ojú méjì bó ṣe kí ni sọ̀rọ̀ àpàlà àpàlà. àdúgbò àpapọ̀ ìyọ̀kọ̀ wá lókun ọwọ́ lókun ṣẹlẹ̀ tó ní ṣe àtẹ̀rí gbọ́ bí hàbí ẹni tí àbúrà rẹ̀ fi ń sọ ọ̀rọ̀ yìí ibi ìparí hàbí ìyẹn àti wá rí tó lè jọ tó lè jọ ẹgbẹ́rẹ́ rẹ̀ rẹ̀ tó náà lọ́jọ́ owó yẹn wọ́n ní pé ìwájà ìdí àbúrà rẹ̀ ó ti wọ́pọ̀ mọ́wàá sí ìdáàbòrò tó kí ní ẹ̀jọ̀ wà kó ìparí hàbí ìyẹn fẹ́ à ó ní ìfúwárò kò ń kọ̀ ọ̀rọ̀ pàdé kọ́wà lùkù yàní ẹ̀bùn ọlọ́run kẹrin ni wọ́n jẹ́ fún yín wọ́n bá subhanahu wa ta'ala àwọn akẹ́kọ̀ọ́ yín àwọn ọmọọṣẹ́ yín àwọn bọ̀ọ́lísì yín Allah subhanahu wa ta'ala ìdá ọlọ́mọba ló fún wọn ṣe fún yín kún wọn tábí àtàtà yín jẹ́ aláwọ̀ jáàtà ìlú àdébí ìṣẹ̀mọ̀ àbúrò gbé tó wá jẹ́ aṣíwájú púpọ̀ àdébí ìṣẹ̀mọ̀ àbúrò fún wọn sí abẹ́ àtàtà yín ni o fàmìǹkàdà àkúrò dáfàyà rẹ̀ ó bá ẹ̀kọ́ mọ̀yára lọ́wọ́ bẹ lábẹ́ àkàtà rẹ̀ yàní bọ́lọ̀ bá fi wọ̀sọ̀ kálù ẹ̀rẹ́nu iṣẹ́ bóyá ní ìrọ̀lẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀yọ̀ tẹ́lẹ̀ kò mìíràn yà ọdún bí kò máa kó jẹ́ ṣé ká sọ pé nínú ìgbẹ́jú bí máa yẹ kó máa kú wọ̀ nínú nǹkan tí wọ́n náà wọ̀ tẹ́lẹ̀ tábà tún báyẹ̀ sí ẹni pé tó ń tó bá wọ̀lọ́wọ́ àgbègbè ni o lògbọ́dọ̀ wọ̀ so àkúdárì ìjọba àmì àgbọ́yé rẹ̀ ní pé nǹkan tó ń tó ń máa ń jẹ òun mọ̀ fún mi tó bá wọ̀lọ́wọ́ àgbègbè ni o mọ̀ fún mi tó fi wọ àkókò pẹ̀lú ìlànà ṣùgbọ́n ní gbogbo akókò tẹ̀sí wá dáadáa so òtún ara òtún ìjọba bá ti wọ̀ lọ́mọdé mọ̀ lọ́sẹ̀ kí náà ìjọba àwọn ọmọ sọ̀rọ̀ pé àdínkù yẹ̀kẹ́lì àlùwà láyé yẹ̀kẹ́lì àlùwà yẹ̀kẹ́lì àlùwà bá ọ̀la yẹ̀kẹ́lì àlùwà ìtumọ̀ ní pé ó kúkà ó túmọ̀ sí pé kálá olégbè rẹ̀ ti wọn náà nǹkan tó jẹ́ pé tó bá fi ń bọ̀ sọ tó ń jẹun tí wọ́n ń da aláyẹ̀ rẹ̀ ń da tó bá jẹ́ kíkì ń gbòòrò tó bá yẹ pé námọ̀ ni ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ nínú àwọn ìwà àlùkò sábà àdúgbò náà ní àríwá so nígbà òun bẹ jẹ lápòjú ìlú bóyá ìyẹn ń fẹ́ ẹja pẹpẹ yẹ ṣẹpẹ ẹjọ odò lápòjú wẹ àwọn èèyàn tó láìpẹ́ ṣẹ má jù lọbẹ bí àwọn ti bẹ̀rẹ̀ rẹ ìwọ bá jẹ olùdarí àti ẹgbẹ́ bẹ́ẹ̀ nìwọ lòdì wọn ṣe pé àyè so hadal hadith yaqtari mada al muwasa wa la yaqtari al musawa al ibar wa sókè ẹ̀dá tó mẹ́tí pé ìtumọ̀ ẹ̀ ní pé fún un lákòólé kẹ́bí wọ́n ṣe ń wà òkè yẹn ẹlẹ́gbẹ́ tó bá jẹ òkèèrè ìdílé wà òkè lọ́dún bá jà sí gómìnà wọ́n jẹ tó wà òkú náà jẹ kí ní orí òkú náà wà. oye tó bẹ̀rẹ̀ níbi aṣọ mímọ̀ ẹlẹ́gbẹ́ fẹ́ máa lékè nílé kẹgbẹ́ tẹ́lẹ̀ lọ pé tábà tó dé pẹ̀lú ọ̀gá lé àbí bọ́lá àti pé ọ̀gá lé lé torí ti pé bàtà ọmọ ṣẹ́ jẹ bàtà ọ̀gá ń jẹ́ ọ̀gá ọ̀gá ten thousand ọmọ ṣẹ́ bàtà ọ̀gá two thousand kàdáàlìkà dáàlìkà fọ́nù lọ́ alákòókò balá ẹni pé dáàbò kẹ́lẹ́ ọ̀gá ìwájà ọ̀gá ẹni bàtà ẹ̀ ọ̀gá ńgbàgbọ́ débi lọ́nà ọ̀gá nígbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà هذا الحديث يحتاج ماذا؟ الواقع ولا يحتاج لكن أبا ذر العام أبو ذر يوم العام إبا ما نفع أبو ذر ذر العام هنا هو أبو ذر يقول ذات náà wúra yẹ sá wọn dẹ fẹ mú ọ̀rọ̀ tó dùn wọn nàgbà wọn ní àbúrò àti nínú tẹsí ẹni pé láyé ẹsẹ ayé gbà àbúrò àti nínú tẹsí ẹni pé tí fún bẹ́ẹ̀ bá dábọ bá fàdá ó ń dọgbẹ bá mi so ẹgbẹ́ àwọn àwọn àwọn tó máa ń mú nǹkan tó kò ń gbúrọ́ lọ máa lọ so ìgbà ọdún àwọn ọmọ ìwà àlòkù ọmọ àlòkù àwọn ọmọ yára kan bẹ̀rẹ̀ ọba kó wọn dábí àkàtà yín yà á lọ́mọ wọn ló dábàá yìí kún ọlọ́dún ọba kó wọ́n ṣe bí o abẹ́ ìjọba yín فمن كان أخوه تحت يده فليدركه إما يأكل أنت ما يعرف طبعا ما في ما يعرف sí abẹ́ àpàtà rẹ̀ àwà tó pé kó máa kó lóúnjẹ tó bẹ̀rẹ̀ bá ti jẹ tẹ̀pẹ̀tà bà fún yẹn tẹ̀pẹ̀tà kọ́kọ́ sílẹ̀ ẹ̀kan yẹn kò sáwára tú ibi kó máa kó ní ìgbàtó náà bá ń jẹ ṣùgbọ́n ìjà àwà tó kò máa jẹ́ pàtàkì náà mọ̀ yé kó máa kú ní kó máa kú lóúnjẹ kó máa kó máa tẹ̀kí ni o kó dára fún mi kò má jẹ́ pé ìdúró jẹ́ tẹ̀kí ni o mẹ́ta ni gbọ́dọ̀ máa fún lásán wọ̀ nínú nǹkan tó náà bá ti kí ni olúwa tí wọ́n tó bá ti pèsè ní kùtù ọ̀fin mú rí wọ̀ ìjẹ́kùn náà máa rí wọ̀. wàlá kò kàtìlẹ̀ fóòrùn báyà ìṣẹ̀lẹ̀ bọ̀wọ̀ alùsọ̀lọ́lá àwọn ọ̀sán mẹ́tẹ́ ẹgbẹ́ ńlá wọn lọ́rùn ìdí ó tó bá lè tó lè borí wọn lẹ́kọ̀ọ́ ó ju agbára wọn lọ ẹgbẹ́ gbèdé wọn lórí òun náà ìyàwó jẹ́ ìyàwó tẹ̀yàn náà fẹ́ẹ́ dẹ́gbẹ́ ẹgbẹ̀rún tó akékeré bọ́ọ̀wù ó máa ń ṣí táàpù èyàn wá fẹ́ wá síbi ó wá gbà pé òun fẹ́ fẹ́ yẹ èyàn bí ara kan ìdálọ́dẹ̀ wà mẹ́ ó wá wọ́n bá pọ̀ ní wọ́n ti mú ọtí ṣe ẹ̀yẹ ládùúgbò pé àfa àyẹ̀ ní mẹ́fà ní ẹ̀dá àgbẹ̀ máa wò èyẹ ẹ̀ wá tù wọn náà wá ní òṣè má wá sí àwọn ìdánwò pa kàkà yìí mo ṣe ń parí ń gbé gbàtí òun mọ́lá ayọ̀ àlọ́ ọ̀sánlá sọ́lá pé ọ̀nà àtúkà ti fún báyìí títí bá ti lè jọba àwọn ọ̀nà ẹ̀rọ ẹ̀rọ náà bọ̀ wọ́n lọ́rùn fáyidá ìgbà nàfẹ̀ múhùn fà ìlò tó bá jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá fún wọn níṣẹ́ tó wọ́n ṣe fún wọn bẹ́ẹ̀ bá fẹ́ pọ̀ jù ní wọn lọ ilé ẹ̀rọ lọ́wọ́ àbí ìṣọ́lá tó yàtọ̀rọ̀ àbẹ́ẹ̀kọ́ kílá bí mi bá ìtàkùn náà tó mi bá mo ní pé gómìnà hu ìnáka ìmúrò wọn fi ka àlùjẹ́sí ìkàjà àjẹríyá wọn ni sọ pé ah, àbúdárì ìwà ìtàkà ìwé dúró sì tẹ̀kù lára rẹ ṣé ó fi kún iná ní ẹ̀yìn àbẹ́kùn jù bẹ́ẹ̀ ẹ̀dá ó kú kù náà àjẹríyá ló gbèsè náà so ìdá àbáfilẹ̀ ṣe ìmáàbù wípé máa fíyà ara àtẹ́kùnbọ̀ òdúdúdú ni tàbádà rẹ̀ tó jẹ́ orí mẹ́rin tàbádìwà jàìrí ẹ̀ lára rẹ̀ a lè yọ́ lè lọ́wọ́ eléyìí ó wà jàìrí ẹ wá wo dáadáa tó mẹ́fà àbúdá rẹ̀ láàrín ó ṣe kárí rẹ̀ àti ìlú nàìjíríà tọ́mà ṣe nàìjíríà kọ́ pé ó ṣe nǹkan báyìí tó nàìjíríà ṣé gbogbo ìgbà gbàgbà gbà ní òde ìdáàbò gbogbo ẹgbẹ́ ó sì ní àmì ìwọ́n fún wa tọ́ba rẹ̀ tọ́ba tuntun wá ti kọ̀ lẹ́sẹ̀ padà báyìí pẹ̀lú wọn lọ́wọ́ sí ìṣẹ̀rí yẹn ọ̀rọ̀ pé ومن يكتب إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا ẹni tó bá fẹ́ kọ́mọ́ kan pé ẹ̀sẹ̀ ló ṣe ó ní àpàtàkì àkójọ ìṣẹ̀lẹ̀ ìjọ àwọn ọmọ ọmọ ṣe ṣe ṣe ṣe bá làwọn ẹ̀sẹ̀ lọ. pẹ̀lú tó lọ sọ́dọ̀ ẹ̀sẹ̀ ló ti tó wá ń wá ẹsẹ̀ kù tó tún wọ́n náà àbáyọ ẹsẹ̀ yóò máa pọ̀ sí náà ó sọ pé pọ́límìtì ó dáa ó pọ̀ lẹ́lẹ̀ pé kò dáa ó pọ̀ láti ọ̀dọ̀ ìfẹ́ ṣàlàkó sí mistake ní mo mo bẹ́ẹ̀ ẹnu gbé mi ni bẹ́ẹ̀ mo ṣì kà ní bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ àmọ́ta ló gbé mi ni padà ń bẹ̀ pọ̀ tẹ̀sí ó bọ́ bẹ́ẹ̀ sáfíìsì ẹ̀ tẹ̀sí ọ̀dọ́ tó wá sí àwọn báàkì rọ́ọ̀kẹ́ àwọn wájú rọ́ọ̀kẹ́ bí ó ṣe máa rí fún gbogbo ẹ tí bá dé láti rí lójú ọ̀tọ̀lá ẹ wọ àwọn ọ̀dà àwọn ọ̀dà sọ́la ní. Ibi ó ṣe ni pé tí lòun lè ṣe tí ó rì ní ìwọ̀n tó tún òun ṣe wọ́n ò gbọ́dọ̀ nítorí àwọn múnú wọ àwọn ìwọ ẹrú mi. Àwọn náà bí ìrọ̀sùn ọmọ adé àti lọ́dọ̀ mẹ́ta sọ̀rọ̀ àlọ́ mọ̀lọ́ ọ̀dà àlá. Wọ́n ní bàbá òbí sọ̀rọ̀ àbúrò àbúdáàdì àbúdáàdì ń gbé mẹ́ta ìwọ́n ọ̀gbẹ́kájà ìrìn ìtọ́jú èyí tó gbé àwọn ìṣàkóso ẹ̀kú ẹrú ẹ̀ sí ìṣèlè náà ìṣe ẹrú ẹ̀ sí ìṣèlè sọ́dọ̀ wà fún ìlú ayé ha wọ́n làbùn láì wá bí àwọn ìṣọ̀lá pé ah, àlàáfà àti àárí wọn lọ sọ́là tẹ́tí mo ń ṣe tàgbà tó ìpè kí tàbí kí n tì tí mo ṣe lọ́dún orí tó ìgbà mo tún léwà àjà ìrìn náà ẹbí bẹ́ẹ̀ so ìgbà tí ń bẹ nàbí àwọn olè bùkátà káfí nínú káyọ ìlú ojú ẹni tó tẹ̀lé láti mọ́ tẹ̀wọ́n gbé tí kí ní wọ́n ti tẹ̀lé jọ. àbúrò ti tí mo tún tẹ̀ dàgbà tí mo lọ gà tí a ti tẹ̀ àti tẹ̀ mẹ́rin sí i àti tẹ̀ tó ń tẹ̀ tẹ̀ tẹ̀ yẹn náà ìwà ilé so tó bá gbé àwọn lábìlà náà ní wọ́n ti kílẹ̀ o tó bá jẹ ló fún ìlàbọ̀ ẹ̀jẹ̀ tó bá wọ̀ ló fún ìlàbọ̀ ọ̀gbọ̀n ìlàbọ̀ ọ̀gbọ̀n عن أبي بكرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار فقلت يا رسول الله هذا القاتل فما بال المقتول قال إنه كان حريصا على قتل صاحبه قبل كذا قبل عديد ثلاثة جنيه سري مما أغانيه أبي ẹlòmíì ń bẹ wà láì owó àwọn ènìyàn lọ́wọ́ rẹ̀ àbí ẹ wú àwọn ọmọ yẹn wá tẹ̀lé ìgbàdá àbúrò wọn wọn bá fún wọn sọ́ṣà tí wọ́n bá gbọ́dọ̀ àbí ìgbà tẹ̀lé wọn bẹ́ẹ̀ lò lẹ́yìn ìgbà wájú káwọn wá èyẹ wá lọ hajj àbúrò ọmọ kóso ń jẹ ṣíkì àbí sàwámà àbáwọn tí wọ́n jẹ lọ́wọ́ ah! nítorí ìṣẹ̀lẹ̀ níbi ní kò wúlò ẹ̀jẹ̀ láàyè. Sọ́yẹ́ kò jẹ́ nígbà ìmúṣẹ́ tó lọ́ta, ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ́ níta bá jẹ́ sáfọ́ ara léwà tẹ́ níta ń jẹ́ fún ìṣẹ́lẹ̀ àwọn alọ́ta, ṣé ẹ̀ tó jẹ́ ẹ̀ fún ẹ̀. Iṣẹ́ ń jẹ náà náà ní ìfọ̀sẹ́ iṣẹ́ sọ pé sẹ́yìn bá ti ń jẹun kejì lọ́pàá. Ẹ tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ìrìnàjò ló wà. Ó mọ́ ìfẹ́ sọ pé ìgbò bá tó bá ti ń jẹun síra wọn. ìyẹn wọ́n bá dàbí ọkọ tí mo méjì ń ta ìyàwó rẹ̀ mú dàrí ìfẹ́ sọ. àwọn òbí náà bá wọn. wọn náà ní omi méjì kọ́rọ̀ ní yàrá àbí tọ́lẹ́tì. èmi kò fẹ́ kí ìyàwó rẹ̀ mọ̀ pé ẹ̀wọ̀n ìjọba àbúrò. tó ọlọ́run máa kó wọn sábẹ́ àkàtà wa á lè bàtọ́ wọn. tó mo kọ̀ tá a tó tó bá lábàá bá lábàá bá kájú jẹ fẹsẹ̀ fẹsẹ̀ mo fẹ́ kí bá tàbá bí èrè sọ pé àwa ń jẹ fún ọ̀tọ̀ àwọn jẹ fún ọ̀tọ̀ kó sá ti jẹ pé àkíkà àwọn ọ̀fẹ́ ẹ̀fọ́ ń sọ̀rọ̀ so bí àwọn ọ̀fẹ́ lọ́wọ́ aṣọ pẹ̀lú ọ̀pọ̀ àtìyàwó tó bẹ̀rẹ̀ lọ́wọ́ bó nígbà tó àdéhùn nígbà tó ṣọ̀kọ́ ọmọ àjọ ọmọ àpò bí àwọn aṣọ pẹ̀lú ọ̀fẹ́ gbé ọkùnrin ló máa ń wọ̀ ọ́ tó di ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ wà máa ń ẹgbẹ̀ wà ló sọ pé ẹgbẹ́ pé wọ́n ti jẹ báwọn ọ̀dọ́ ọ̀rọ̀ bàbá nígbà tó ní ká fẹ́ ìlú ẹ̀mí tó wà ní kílò ọ̀rọ̀ bá kó jọ bá wọn tó kó sí abẹ́ àkàtà ọlọ́kọ́lọ́ àwọn láti máa tọ́jú wọn. náà bá a bùn wáyé tọ́jú bàbá ìlú ọmọ ilé ìtọ́jú ọlọ́kọ́ afẹ́ mọ́ ilẹ̀ ọmọ lẹ́yìn bàbá bá tún sí kìnnìún náà ló dé àyè láti máa tẹ̀lé ètò tààtà wúwú náà bá rí àwọn ikọ̀ méjì nínú àwọn mùmìnì alámìlúkà pé òun wà fún àdùnkà aláwọ̀ kò wọ́n ní kéèké ọlọ́ta bá rí ikọ̀ méjì nínú ọkọ̀ mùmìnì bá ń jà tó jà wọn pé ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀jẹ̀ tó ti jáde ara ìwà tó lé but for somebody to get this number is not bad ọlọ́run tó wà ní ọ̀rọ̀ ìfàǹtàkì ìmọ̀lẹ́ ìfẹ́tàlù fàáfilé fún ọlọ́run tó táwọn táwọn tí àwa ìlú kẹta táàkù nínú pàmò ọdún tí ó ọlọ́run ẹsẹ àtúnṣe láàrin àwọn méjèèjì tó ájà yìí afáàlú tó tó ń ṣe bá mú láti lè bá fún wa ní àrùn pé ìmánì àìsáré gbó aṣọ rẹ̀ kúrò kẹ́lẹ̀ wá mọ̀ wípé ètò kọ́mẹ́tì láti lè kámọ̀ ẹ̀dá àbí ìgbòmọ̀ bí wọ́n dábò yìí àbí ti jámọ̀ yìí pé èyí ti kọ́ta bá bẹ́ẹ̀ mọ̀lẹ̀ wọ́n tó fún wa pé ìjà òṣèré ní ẹ̀dá kò tóye wọ́n lọ́wọ́ àti ìdàgbà lọ́tà ọjọ́ àdìgbò fara sẹ́yìn rọ̀sọ̀tọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ يقول إذا دخل المسلمان بسيف بينهما فالقاتل والمقتول في النار حديث مشهور حديث ولا حديث بلا هذا afọ àwọn àbúkátọ̀ ọ̀dọ̀ àná olùkọ́jà ló sọ̀rọ̀ àtàlà tó sọ pé ìdàtàkọ̀ àlùmùsùlùmá ti sọ ìfá ìhìn kí ló bí àdìsí ẹni pé ahmed alahmed ìgbàpẹ́ tàbí ẹni ahmed ìgbàpẹ́ ó gbéra ńlẹ̀ kó o fẹ́ lọ darapọ̀ mọ́ ali gbàtí wàhálà aliyu àti wàhálà kò ṣẹlẹ̀ ìjọba àdìmọ̀ àti wàhálà àti wàhálà àti wàhálà àti ó gbẹ́ra kó bẹ̀rẹ̀ sẹ́kínù fún ẹ̀dọ́ra kọ̀ọ̀kan gúrùpù àwọn àlù káwọn lọ lọ́jà bó ṣe wá ń lọ wá pàdé àbúbákọ̀ àbúbákọ̀ àbúbákọ̀ wá ní pé níbo ló ń lọ ó ní àwòsàn àdàmọ̀ ní mo fẹ́ lọ fún ọkùnrin lọ́wọ́ àdàmọ̀ àdàmọ̀ àdàmọ̀ wọ́n ti mo fẹ́ lọ fún alu lọ́wọ́ ilé ẹ̀rọ lọ́dọ̀ àwọn tí mo alu ń tàbí sọ́ọ̀rọ̀ àbúbákọ̀ àbọ̀ tó kẹ́rù àdàlẹ́ فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار. Wọ́n ti sọ ẹjọ́ fún ẹjẹ́ pàálẹ́. Lókè gbogbo náà sọ àgbáyé pé tí Mùsùlùmí méjì tí wọ́n bá kọjú síra wọn tí wọ́n jọ ń jà tí wọ́n gbé ìjà tí wọ́n jọ ń kọjú sí apá ọ̀fẹ́ ìjọjà méjì pàtàkì ọ̀tọ̀ ọ̀tọ̀ tó lè fẹ̀yà àtẹ́gbẹ́ borí àtẹ́gbẹ́ borí àwọn ìjọba náà ni wọ́n so abubakar ọmọ ọmọ ahmed ìdúmọ̀lá ìdúmọ̀lá ọkùnrin láti fún ọjọ́ tó ṣe máa fún ẹgbẹ́ káwọn sábẹ́ ìjọba ìṣẹ́ ni ọmọ ọmọ wọn padà lórí ẹ̀kúnlẹ̀ ìṣẹ́ ìjọ tó padà nínú pé mọ́tò náà ra mọ́ kí ni o mọ́tò ọlọ́ òbí ẹni ahmed ìdúmọ̀ ìṣẹ́ ọ̀pọ̀lá lórí òkúta bọ̀ mẹ́ta tó pàlọ́jọ́ ìlànà bọ̀ nígbà yẹn ọkọ̀ so àwọn náà máa sọ ọ̀pọ̀lọpọ̀ wọn tí ló fà á ẹgbẹ́ ìgbẹ́ sọ ìṣe ìgbẹ́ tọ́wọ́ sọ́pẹ́ ìṣẹ̀lẹ̀ àtàkọ̀ ìṣẹ̀lẹ̀ náà ìṣẹ̀lẹ̀ ìfọ̀ ìyẹn pàdùkọ́ sọ̀tà tó kù gbà àwọn mọ̀lẹ́ kápẹ́ yé tí ò bá sí tàwílù táà tàbí àwọn àmì ìgbàdì sọ́ọ̀lẹ̀ àtàwọn tí màá mọ̀ áwúrẹ́ ọ̀dọ̀ láàrin ìjẹ̀lẹ̀ àná ìyàtọ̀ mùsùlùmí àwọn méjèèjì a sì lè bọ́sẹ̀ mọ̀kú láàrin wa ṣùgbọ́n wọn ti wọ انبلع كده الفرع ولم يقوم محصول الجنة أولا قفع القاطع المقدور بماذا؟ في النار ترجع أولا إن كان يتنى عن تعويل الدعوة كتب أولا يتحصل هذه الفرق كده أولا يوان مجتهدون مصيبون مجتهدون مخطئون àwọn yẹn wọ́n jà nítorí pé oníkàlùkù ló gbà pé olóòdòdó wà wọ́n tẹ̀gbìyànjú apákan náà apákan ṣe tí èèyàn bá ìdájú dáhàrà láàbí ẹgbẹ́ jẹ́ tó wà nípò oṣù ìdájọ́ tó lé nígbà tó ní gbogbo orí jẹ́ rẹ̀ tó bá gbìyànjú láti ní ìdájọ́ kan wá fa àkọ́ tó wá gbà á ọlọ́run mẹ́ta láti wọn tó bá gba ìdájọ́ rẹ̀ àti ilé so àwọn sọ̀hábà tí wọ́n jà àwọn gúrùpù alẹ́ gúrùpù àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ọ̀gá ọ̀hún àgbáyé àwọn ẹ̀lú àdìsí gbé pọ̀lọ̀pọ̀lọ̀ nàkúrù sí adana ba ta fi na mu wani yiwa a wani a yiwa musu ta wata da an ta a wani ta a wa an yi ha shara yi ne to yi yama to kada ku ne ina sọ ní pé àlejò tí mùsùlùmí méjì sọlá kọmíṣẹ náà sọ ní ìjà lọ́jọ́ ìjà àlùfáàtù ẹgbẹ́ bá wí wọn lọ tún àtẹ́tíwá àtẹ́tíwá pa ìlànà àti àwọn èdè wọn lọ wọlé wọn lọ wọlé. pé pé ìsáàbò gẹ́gẹ́ mẹ́lẹ́lẹ́ ẹ má jà láàrin náà ẹ má pa ẹ. mọ abúlé àwọn sọ̀hábà ó ṣẹlẹ̀ láàrin àní ìgbàlẹ̀ bọ́ọ̀lì àti báwọn yẹn tàbí ìgbéra ó jẹ bá àwọn àjẹmọ́. gẹ́lẹ́ bí mùsùlùmí ti káàkiri wípé àwọn eléyìí wọ́n jẹ́ àyà nínú àdìsí ibi tí wọ́n àfúdà tó jẹ́ pé mẹ́rin lọ sí àdìsí tí o máa máa fi ìgbà fún títí tẹ́ sàábà tó sọ pẹ́lẹ́bí aláwọ̀ ánìwò ọ̀rọ̀dọ̀ ánìwò tọ́wọ́ sọ ikú òṣìṣẹ́ tó ti wọn tẹ́ ló sọ fún àfihàn rẹ̀ lóbi kí náà àbáfẹ́ àbáfẹ́ àtẹ́kọ̀ọ́ gbogbo bá jẹ́ sọ̀ ààbà ọlọ́dún kí ni o ọlọ́dún ti dájẹ́ wọn ṣe òbí ọkọ̀ tó ti wọn tó gbogbo àti ẹ̀rí tá a bá rí kó fẹ́ bẹ̀rẹ̀ abẹ́ pé wọ́n ti kó fẹ́ bá ní tìmọ̀ kan táwọn ti ń fẹ́ kọ́ yìí ìdákẹ́kọ̀ọ́ kò rú ẹ̀ á fi ẹ̀rí òjẹ́ máa ní òmì yẹn àbùlọ̀ wáyé gbogbo ìgbà tó bọ́lá ti gbé sáwọn sàhádà bọ́lá bá ti sàgbé wọn bọ́lá bá ti sàkó gbogbo bàtà wà gbẹ́mẹ̀ ní wọn ó ti kó gbogbo tí ẹ lè sàgbé kò bá ṣe tó lè fẹ́ kọ́ ọmọ náà kò ti kò yẹ so pàtàkì mọ̀tòó àwọn tó fi àwọn àyíjá alẹ́ àti mọ̀háwíà ó ṣẹlẹ̀ látara ìsìhà oníkálukú ló gbà kó wà lórí òdodo èyí ló fi látara pẹ̀lú ọkọ̀ gbogbo àti ìdáhùn ìjà ọkọ̀ gbogbo àti ìjẹ̀ ẹ̀kọ́ ló ń jà tó ìlàfi yọ ọkọ̀ nínú àgbẹ̀rù yẹn. fàkútù yà ọ̀tún lọ́wọ́ abúlákọ̀ ni wọ́n á bẹ̀rẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ hàádọ̀ kọ́ọ́tù àti ẹ̀gbọ́n ní gbogbo ẹni tí ó pààyà àti ẹ̀gbọ́n ti ẹ̀rí ayé àpòlù wà àpòlù ti ẹ̀rí náà fàdà bá lọ́kù ẹjọ́ tí wọ́n á pàápọ̀ صلى عليه عليه الصلاة والسلام إنه كان حريصا على قتل صاحبه إنه كان حريصا على قتل صاحبه إنما العمل بالله تبقى من دعوة تبقى إنه كان حريصا على قتل صاحبه أوجا وكان والانتقام كيلو هو لمن قال لنا هنا في الحرام سبحان الله ṣé owó àti ìdílé rẹ̀ tí kò tó ń pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìjọ ṣe káàkiri. wọ́n tó wá gbúdà tó bí àdá sókè tuntun ẹ̀yà ìkókò sínú ibi wọ́n tò. torí pé ìròyìn díẹ̀ ẹni tó ń gbé dájú ọmọ díẹ̀ ó ti ní pẹ́ àsókè kó pa. pàtàkì àlùkọ́ọ̀tì ẹni tó ẹni tó parí sílẹ̀ ìlọ́pẹ́lẹ̀ àrọ̀dá ìnáwó àrọ̀dá ọ̀kadà àrìsọ́ nígbà ọ̀rọ̀ kan tó kó náà kàlí lè dùn so kọ̀lùkọ́ọ̀tù ọ̀nàmọ̀tòọ́n tẹ́ ọ̀rọ̀ ń tẹ ẹ̀rọ ẹ̀rọ sí irú àwọn èèyàn lóbi lọ sí ìdálẹ̀ àti ìbáwíyà títí ìgbà àwọn ọ̀rọ̀ lè yìí ṣe tàwọn ìwọ lọ́jọ́ lọ́dọ̀ àwọn ilé ọgọ́tù wà lẹ̀ so títí àwọn ilé iṣẹ́ ti ti tó dídá náà so àlùkọ́ọ̀tù wà lọ́dọ̀ ìdájọ́ ọ̀dọ̀ àbùlà tí wọ́n ti jẹ fèrè náà nígbàgbọ́ yóò àlùkọ́dọ̀ tó tún fi náà bẹ́ẹ̀ ní náà ṣùgbọ́n kò sọ wọ́n ti kí ni o ìgbà àkúrà sọ jàmá àti gbé nítorí tó wọn lọ́dọ̀ ni o yóò rà bẹ́ẹ̀ pàdé ẹ̀rọ kò ti dáhùn ìpàdé ní tòun ní ẹ̀rọ pọ̀ ọ̀dọ́ àfíríkà tó lé tàbí kìtàbù ní ìfẹ́ǹsì ní sọ́wọ́ àrí ìyẹn tàbí sọ pé àbúrákọ̀ ọ̀pàdé àbúrákọ̀ iná ìjọpàdé tàbí ẹ̀yọ ọjọ́ láàrín lọ́sọ̀ wọn. orí àdéhùn sọ wọn àmọ́ ìjọpàdé orí àdéhùn sọ wọn ah, àpẹẹrẹ sọ àádọ́ orí àdábì nígbà tó wà nípò òkè tó yẹ nípò tó lóra àwọn ọmọ sọ yí pé níbi tààrí ìfún sàbẹ sàbẹ ẹni tó ti bá ìsàbí ìjọ tààrà pé mẹ́rin wà sàbí náà àbú wọ́n àtàbí yàtọ̀ wà wọ́n á bàrà bí wọ́n má tàrà sí ìwà sọ àmì sọ àmì yá ها؟ لا تعريف ما رأى النبي صلى الله عليه وسلم أو السبعة ارفع صوتك يا شيخ كيف صوتك نعم قد أعطى نعم وما درك الإمام أيهما نأخذ تعرف أتدرك باليهودان kẹ́ẹ̀bá tí wọ́n tàbí pé dẹ̀kọ̀ láìsí dáàbò màláàkì yẹn nàbí yà ọ̀rọ̀ ààrùn wọ́n mẹ́rin bẹ́ẹ̀ wọ́n tààrà náà tó ó di mẹ́ta àwọn mẹ́rin kẹ́ẹ̀bá ti ومتى على المنى ولا المنى نعم من أكثرها ما رأى النبي في حياته مؤمنا به ومتى على المنى تابع لك العرفات العلوم نعم أظن منه إلا أقبل ربي على أحنا ترى أقول àwọn àrùbá ìtàkùn rẹ̀ láti ìgbé àpọ̀lọpàá من اجتمع أو ما رأى أو من لقي صاحب النسوة ẹ̀dùnúrí àdàlẹ́ ẹ̀dùnúrí àdàlẹ́ nígbà wọ́n ẹ̀dùnúrí àdàlẹ́ nígbà wọ́n sọ̀tà ẹ̀dùn pàrọ̀ ojú kọ́ ó lè kó ní ẹ̀wọ́n àlàyé fara mi sọ̀tà ó sì pọ̀lú ojú àtàwọn àdúgbò ẹ̀dùnúrí ẹ̀sẹ̀ àbẹ̀fọ́ kàmẹ́n kàmẹ́n ó ti ẹ̀dùn ọmọ ìmọ̀ so sábà tó bàbá àgbàgbéjà sọ̀tà ó ti ju àwọn èèyàn kúrò tó ti yé so èèyàn bá àwọn ìwà ìṣẹ́mà máa lọ nílẹ̀ sọ̀rọ̀ ẹni tó gbọ́dọ̀ bùrọ̀ àdàbẹ̀ sọ̀rọ̀ àwọn ẹni tó pa àti rẹ̀ àwọn kẹ́kẹ́ àkóyè bá dàbí àwọn àbú àbújáhà àbí àbújáhà tó lọ́dẹ̀ mọ̀lẹ́ láti ẹ̀lẹ́ àwọn mọ̀lẹ́ sábà àwọn àdàbí wọ́n mẹ́lẹ̀ wọ́n kèrè pé àyà ti ń jẹ́ àwọn àkókò náà torí pé ẹgbẹ́ bá rí àwọn ìsọ̀rọ̀ nígbà tá ẹgbẹ́ náà nàbí ẹgbẹ́ tó lọ́kọ̀ọ́ nàbí ìsọ̀rọ̀ nígbà tí àmì ìdìbò ń bẹ́ẹ̀ nígbà àdéhùn àwọn ìdìbò wọn ò sì ṣe òkú àti ìdìbò àtọ́wà ó sì fẹ́ tẹ̀lé hmm. wọ́n àti ìfẹ́ alùpùpù àdùbà àgbàrá là tolóyá pé wọn ní láti yà nàbíyà àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àlàdé fi àyà so àbúrò àbúrò àbúrò rẹ àbúrò buhari àdùbàrí àbúrò buhari àdùbàrí rọ ànàbíyà sọlọlọ àrùn àfọlọ àfọlọ àfọlọ ha so àbúrò buhari àdùbàrí. إلا العقل so wọ́n yàgò sọ́lá ọ̀sọ́lá àti ìdìbò sọ́lá ọ̀sọ́lá so wọ́n lè wà ní àní sọ̀hábà àkàdà ẹni tààrí kù ní ẹni tẹ fẹ́ sẹ́ni tààrí kù. ẹ̀dá bẹ̀rẹ̀ wọ́n gbàgbọ́ sí i. kí sígbà tó ń bọ̀lẹ̀ sílẹ̀ lásán yìí. tó kí ẹgbẹ́ ìṣẹ́ nìkan ní sàhábà ó gbọ́dọ̀ kó jọ pẹ̀lú àwọn ìṣẹ́lá nígbà tó ń bẹ níbi nínú sára bí ìbẹ̀ láyé sára bí òjú. ẹ̀rọ tó wá ni. yà á ní kó jẹ́ ni tó jẹ́ àwọn bí ìkó jọba ẹ̀rọ tí mo kì jẹ́ mùsùlùmí náà tí wọ́n jẹ́ àti ìdẹ́kọ̀ ìjọba àti ìsọ́lá inú wọn ahmed bin ọ̀fẹ́ wọn lábà sí àti ìsọ́lá bàbá ìdè tó jọba àti ìsọ́lá bẹ̀rẹ̀ ìgbà náà káfíń ní. so bàbá mi fara àkùkọ fara gbá ìsọ àgbọ̀yẹ tó jẹ ẹnu nígbà gbà láti fara mi tó kú bọ tí ó ti wá nírú àǹfààní rẹ̀ káwọn ìgbà ṣe lọ nípa rẹ̀ wọn làbẹ̀ gbọ́dọ̀ mẹ́ka fọlọ́ ní dẹ́gbẹ̀ kẹfẹ́ ní dẹ́gbẹ̀ ẹ̀dá pẹ̀lú àwọn àti nàìjíríà fún àgbà títà ọwọ́ ń dáwọ́ àgbègbè owó wà kó ló ń ẹ̀sùn yé ìmọ̀lá pé ọlọ́run ní ìmọ̀lá ń sọ̀yà yìí so ipò sọ̀ hágà ọlọ́run ló ìjọba àtàtà ọ̀fẹ́ kò lóbìnrin ìgbà apára bẹ́ẹ̀ so ọlọ́run bá lókùnrin náà sa àwọn sọ̀ hágà mọ́tẹ́ wọ́n yẹra fọ́nà kò lóbìnrin àtàlẹ́ afdal kolo afdal kolo bá dàkọ́ nínú ìlú ìsọ̀lá ọlọ́run bá wà kúrò yóò ó sáwọn lẹ́tà yà á lọ́wọ́ So fún ìlú ìsọ̀lá ọlọ́run àyẹ̀wò tó ti ní sè so ipò sóńtà ipò tó lọ́la tó sàájú ipò tàbí ẹ̀rẹ́dẹ́ ìgbà ó bá sùn gbogbo tó fi lè dìbò yìí ẹ̀rẹ́dẹ́ ọmọ yẹn fẹ́ ẹnu bí so àwọn ẹbí lọ báyìí àwọn ẹwọn ní àti ìsọlá fún òde kíni o wọn ẹ jẹ sọ ọ pé nígbà tí wọn kọ ìwà àmì ẹwọn ẹ jẹ kíni o bọ̀kítà làwọn jẹ́ ìṣèlú àti mẹ́ríkà akọ́dàbù yẹn là ń sọ̀rọ̀ orin ní àtúntàkùrọ̀ pàdé tó yẹ títì tó máa ń pè é kí làkó tábìlì amíkùrù ọ̀gbọ́rẹ̀ amíkùrù ọ̀gbọ́rẹ̀ èdè aláàbí ha alùpùpù ọ̀wá àtàkùrọ̀ nínú àdéhùn yìí tó yẹ o kí ló fa ọ̀tá ìgbàkúrọ̀ kan múna ápùnà ápùnà tó lọ. kẹlẹ bá a yẹ. ọ̀rọ̀ ìgbà pẹ̀lú àwọn àbùkù عن عبد الله بن مسعود قال لما نزلت الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم أينا لم يظلم فأنزل الله إن الشرك لظلم عظيم باب ظلم دون ظلم أي ẹgbọ́n àbòbí ju àbòbí lọ ṣàkóso ìjọba ẹgbẹ́ kúkú náà ju ara wọn lọ afádà ìlàmọ̀sọ fún wa pé àbò bí òbúra ọ̀rọ̀ olùgbégbé ìbúra ọ̀rọ̀ àti láti jẹ ìgbà tí ń gbé àbò tó gbà nígbà ní ẹbọ ẹni tó ń dẹ́sẹ̀ náà ó kóra rẹ̀ sílẹ̀ ní kọ́ọ̀lá wà kọ́ọ̀lá láyà náà ló àhàdí àgọ́ọ̀lù láyà náà ló àhàdí وجعل البيت مقام العباد عمدا وسهلا من مقام ابراهيم وصلى وعيدا الى ابراهيم اجمعين اطلنا بيت الشيطان احباب خير قبل ذا وإذ قال إبراهيم رب اجعل وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا وإسرائيل فإن قال إن وإذ ابتلى إبراهيم قال إني قال إني إماما قال من ذريتي قال لا ينال أهلي منه فلا ينال عهد الظالمين فالظلم كما الشيخ قال وقال الشيخ فوزان رحمه الله قال الظلم في هذه الآية ثلاثة sórí àbòsí mẹ́ta ní mẹ́ta àwa tí máa kó tàbòsí ní ọlọ́run tàbí kó tàbòsí ọgbà ìrẹsì rẹ̀ àbí àbòsí ọlọ́run ewúrọ́kẹ́ wúrọ̀gá so àbòsí ọlọ́run fún àbòsí ọlọ́run ní pé kí ni o àtẹ́jà ọmọ ọlọ́run ìlànà fún ọlọ́run ọba mí lẹ́sìn ọlọ́run tó mọ̀ lókàlì ẹ̀bùdùnmù tó dàbí òmùnà orílẹ̀-èdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbòsí tó ti kọ́kàrà kéjì ọdún àtúndà ẹlẹ́gbẹ̀dá àbòsí sí ara rẹ̀ ẹ̀ ẹ̀ mọ́ ń bu mo ṣe ń gẹ́sẹ̀ yẹn ara rẹ̀ ló ń pa yorùbá lè pa ń para ilé níbi ló ń pa ìtajà náà ló ń pajá tó bá àbòkú mìíràn lágbó àbòsí gbòdúrà àbòsí àbòsó kéré sápò tó àbòsó kéré sápò sí ní àbòsí oṣù mẹ́rin kejì àtòsí fún ara rẹ̀ àbòsó ọ̀gá ju kí ló ṣe. فعن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لما نزلت هذه الايه الذين امنوا صلى الله فضرب صدقة الذي أتمنى عمل أصول من رغم أنه رب يلبسوا إيمانهم منهم سوى وعدة يأبو تكون دمى ọgbà èsì àtọ́mọ́ ìgbàgbọ́. Àwọn kan lókè ní ẹlẹ́ fún àpapọ̀ ìṣọ̀tún lánàá. A ti rẹ̀ lálẹ́. A àbẹ̀bí ìgbàgbọ́ ní àwọn tó gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ àwọn ẹ pé wọ́n gbọ́dọ̀ mọ òun ìtàkùn sí kẹ̀kẹ́. Sáyẹ̀ òtàkùn sí nínú wa, bí àkókò àwọn bàbá mi bẹ̀rẹ̀ àbòsí ẹ̀dá rẹ̀ ìrìnàdá bí i máa nínú kò dábúrẹ̀ láàrin ìdí yẹn wà á bẹ́ sáàbù bọ́ra wọn wà á mọ̀ lọ́wọ́ lọ́wọ́ bá rà sí ìmọ̀ ṣẹ́rẹ́dá ọ̀gbọ́n ìjọba àmì ìgbàlẹ̀ ẹgbọ́dà yá àbòsí mò ń sọ ń bì kìí sàwọn àbòsí kò ní tẹ́kí ni kò lè dábẹ́ ṣùgbọ́n tó ìgbésẹ̀ wọn sọ̀hábà ẹ̀ olóògùn tàbí ìwọ ayà ni ọ̀lẹ́gbẹ́ni àwọn ọ̀lẹ́gbẹ́ ní ìmọ̀ ọ̀dọ́ ní ọ̀lẹ́ríkà láwùjọ ìlànà wàhùn àwọn náà ní àwọn tó bá tó gbọ́dọ̀ tí wọ́n fi ẹ gbọ́ fún ìgbàgbọ́ ọmọ ọkọ̀ wọn balẹ̀ bá tó wà méjì sẹ́gbẹ́ ìdáàbò wa káàbọ̀ káàbọ̀ ìdáàbò rẹ̀ ṣé tó bá di àgbẹ̀fẹ́ ìlú ìṣẹ́ àpáńlẹ̀ ọlọ́pàá bá sílẹ̀ ìjọba ẹ̀tọ́ gbọ́lọ́kọ̀ tí wọ́n gbẹ̀gbọ́ gba àwọn ọlọ́kọ̀ wọn máa ń gba ni àwọn tó gbẹ̀gbọ́ gba wọn ò ní àdúgbò ọkọ̀ wọn ò tẹ́jú ọkọ̀ wọn ò ní balẹ̀ kó tilé balẹ̀ ṣé ìlẹ́kọ̀ ń bẹ̀rù fún ọ̀sẹ̀ rẹ̀ kápẹ́tà tilẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ wù nítorí wọ́n fi rẹ̀ àjò tí bàálù bá lọ sí ilé rẹ̀ tí ò so àwọn sọ̀hábà àwọn wọ́n lò fún bíá bíi àwọn àìní ìgbóni mọ́mì ní wọ́n ti wá ara tọ́lá wọn bá sọ mẹ́ pé ìyẹn ṣe ìdá ìgbàgbọ́ ní àwọn eléyàjá àgbà yóò rí pé àtìmá ẹsẹ̀ kéé òyìn ẹ̀kọ́ òní islam sọ̀rọ̀ ní kẹfẹ́ rí ní tó sọ̀rọ̀ ìgbésẹ̀ náà kéde àṣìṣe òkè yàrá àdìgbò ní ká gbọ́ yóò rí pé ìmáàlì ìdákéjì ṣíkù fún ọjọ́ lọ́pàá so ìrẹ́lẹ́ jẹ́ àlàájì wájú gbòòrò mọ̀rọ̀mọ̀lé méjì ní pamọ́ so ìgbà kọjá kó tún mí àkójá títí bẹ́ẹ̀ méjì náà ló ń gba ọ̀pọ̀ lọ o lágbà ìkejì tó rò kó ìkejì ló ń ṣe kí ni o kì ní ṣe so ọmọ àwọn ọ̀dọ́ tí wọ́n dá àbáyé lálẹ́ jọ wá tó kú sí ẹ̀ma náà ló ń lọ àbá tí táwọn ní ilé ìṣe eré ìṣe àti ọlọ́pàá náà sí ilé ìṣe táwọn àti àwọn ẹ̀mọ́ tó sáà ó sì gbà ilé ìgbésẹ̀ wọn wá wá àwọn ọ̀dọ́ عن ابي هريره رضي عن النبي صلى الله عليه وسلم قال: آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا سمن خان. عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: أربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا سمن قال وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر حديث بن سعد الله رحمه الله ما المنافق نسأل الله السلامة والعافية أما àbúdáhùn mẹ́dáhùn náà fi jù النفاق àlefa méjì wà ojúbẹ́sì ti pé tó ti ṣe pẹ̀lú àjò ọ̀fẹ́ ẹ̀sìn ìgbà ìdí sàkúnlẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ ń gbé tó bá dé lóṣù tó bá dé فإذا فإذا يقول الذين آمنوا قالوا آمنوا وإذا خلوا إلى شياطين قالوا إنما نحن شرابا الله يستعمل به ويمد في طغيانهم فأولئك الذين اشتروا والآخر الأولى فما ربحت تجارتهم وما كانوا so ìní ìgbọ́dọ̀ wá sọ́dọ̀ ìdè bá kù ìkọ́jú ojúbẹ́ ju wọn náà mú ìwé ọ̀tá àgbà àgbà sọ́dọ̀ àwọn kèfèrè àtúntò sílẹ̀ irú eléyìí o kèfèrè àwọn eléyìí tó yẹ ìjọba bọ̀ ní ìjà afáfẹ́ mú àwọn ìjọba wa wà ní ìjọba sọ́dọ̀ àwọn ìlú ìjọba ayẹ́kùn ìjọba fèsì ó ní ìjọba ló ti fáàbọ̀ amẹ́lí òṣìṣẹ́ ojú méjì látara akẹ́kẹ́ ìyẹn ṣe tí òun kí wọ́n sì bá fi lè wọ́ bí àkídà fọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ́ ti jáde tó fẹ́ sí. ẹ̀yẹ́ tẹ́kọ́ tó ara ẹ̀yẹ́ tó wá di ká kọ̀kọ̀ ó kọ̀kọ̀ tó wọn ẹ̀ ń bá ti rí bá tó wọ́n tẹ̀ tó tẹ̀ tó ní méjèèjì tó tó ní méjèèjì kà tó wúlò eléyìí tó bá àbùkí mi fún adúlọ́ bẹ́ẹ̀ mùdáfìdì bẹ́ẹ̀ inú mùdáfìdì rẹ̀ pé ẹ kòmínì ẹja máa wò lóo ìfọ́ àkùnrin kọ́lé à ó ti jáde tó ìdí lọ mọ́kùnrin lọ́rùn mẹ́lẹ̀ mẹ́lẹ̀ àmọ́ ẹjọ́ bẹ́ẹ̀ kọ́lé ìfọ́ àkùnrin lọ àmọ́ ẹni alákọ̀ọ́kọ́ ayé rẹ̀ tó látọ̀dọ̀ àyà tó mọ̀ láti sàlá àbùtẹ́sì máa dáàbò lọ́dún tó irú mùnáfíkù ètò jẹ́ ti àmọ̀ lẹ́ta ìlà hajj àbàkẹ́lẹ́ tó bá sọ̀rọ̀ ló pa wọn àti pàdé ìlérí àtúntò rẹ̀ wọ́n ti dẹ̀wọ́ àdá àpùlọ̀ tó bá sì ń ṣe àdéhùn yóò jà pàdéhùn wọ́n ti dẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀ ẹ má fọkàn tán yóò jà pàdéhùn àwọn òní èèmọ̀ máa kọ́ akúkọ́ ọgbọ́n pàdé إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن صار تجي رواية عبد الله بن عمرو بن العاص وعن الأربع في وكمان من كنا فيه كان منافقا خالصا bẹ́ẹ̀ يعني tó ما تقطع على sí ara rẹ̀ منافق ti di mùnáfìkì pẹ̀lú منافق خالص ọmọ ẹ̀jẹ̀ bí ọ̀pọ̀lọ̀ tó lè lòun wọ́n ti fẹ́ pé ìfẹ́ péré nínú ìwà inú mẹ́ lára rẹ̀ àmọ̀ sọ yí pé káàdà sí ìmọ̀sílẹ̀ tó mìnà nìfà hàtà yàgà àbá àti ọ́ ìwà tó ń bẹ lára rẹ̀ nínú ìwà ìdáyàfìkì àmọ̀ ẹ̀kọ́ bá tí ó fi wà yẹn ẹ̀wù kẹ́kẹ́. adébísọ ọ̀yà àwọn tá a fi sọ ti dábẹ́ kúndé nílé o à ń sọ kọ̀sí àtàlá àfihàn ìṣèjọsí àfihàn àkàrẹ ìṣèjọsí àtàlá àfihàn ìṣèjọsí àtàlá ṣé tàbí ìwù sẹ́fẹ̀ fi yẹn pẹ̀lẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbèsè nínú àtúnṣe yà títún ṣe ìwọ̀n dúdú ni wà ní ọ̀dà yìí títún ìwọ̀n yà ìwà àkùnrin àbúrò àbúrò àbúrò afẹ́fẹ́ àbúkọ̀ afẹ́fẹ́ ìlú ọjọ́gbẹ́jà tó ń bẹ akọ nípa àyà bẹ́ẹ̀ láti bá ìyá kéèké ó bá wọlé bẹ́ẹ̀ gbàgbà ilé gbàgbà ojú ẹ̀ tẹ̀sí ilé gbàgbà wọlé bẹ́ẹ̀ gbàgbà gbàgbà ló mọ̀ ní bá ń ṣe pẹ̀lú pé bí àgbóṣe ẹ̀ ní tèmi àgbóṣe òun jẹ ìwà tó wù yẹ bí àgbàgbà ló ti wù ú tó a lè sọ pé bá tó sọ lù àpá ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó pé wọ́n bá èsì gbogbo rúdú yóò mọ̀ jẹ́ abẹ́lú gbúdú pé ìgbẹ̀dá ti bàbá ló ti wá wọ́n ló jẹ́ lórí ẹ̀fọ́ àti ẹ̀jẹ̀ wọn ó ní àpò ìgbé tí ìyẹ̀kọ́ fúnra tó rẹ̀ nípa ojú báyà wà bẹ̀rẹ̀ ìdá tó mi nàkọ́ tó má kọ́ kọ̀tọ́ yóò jà báyà wọ́n ìdá àjẹ̀fẹ̀ kẹ́lẹ́ tó bá sọ yóò parọ́ wọ́n ìdá àhá àgbàbọ́dà tó bá fi àdéhùn àdéhùn yẹ ìdìbò tẹ̀lé sàkóso bẹ́ẹ̀ wọ́n ìdá ọ̀ọ́sọ́mà fàjà rọ̀ tó bá já alájà jùlá ìgbà ló tó ìrọ̀lẹ́ mo bà tí bá ẹ̀yẹ méjì ń dà káàdà wọ́n wá lọ́dọ̀ ọ̀dọ̀ ọmọ ọ̀pá díẹ̀ wọ́n ti tí wọ́n dà ẹ̀yẹ lọ́tọ̀ lọ gbá kúdà sí ọkọ̀ ìlú ara wa bọ̀ wípé ẹni tó kọ́ sọ̀rọ̀ ó ti fi gbàálẹ̀ ó ti tó ti sọ̀rọ̀ ó ti kábẹ́ báyé sọ ni ẹni tó lọ́dọ̀ ọjọ́ ọkọ̀ pọ̀ ìdè ìdè tó tẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ náà wọ́n ìdè ọ̀ọ́sọ náà tó bàbá ìpínlẹ̀ lọ́dọ̀ ọjọ́ ìjọ ìyẹ̀wò ó àwọn bá wù ó ó عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه باب قيام ليله القدر والايمان àdìsẹ́lẹ̀ fẹ́ sọ àyẹ̀fọ́ wa pé kéèyàn dúró sílẹ̀kùn ọkọ̀ sí àmì kéèyàn ní mẹ́lì pé àbẹ̀kọ́ ẹ̀dá bá sọ̀kárẹ̀ ọmọ bọ́ọ̀lù tó rọrùn láti dúró ẹ̀ ń bá dúró dáadáa ó bẹ̀ gbogbo lókè mi bẹ́ẹ̀ bá dúró yẹ bẹ̀rẹ̀ ètò kẹ̀kẹ́ mẹ́rẹ̀ owó dúró dáadáa ṣùgbọ́n bá dúró tẹ́tẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ rọ́ tíyàwó rẹ̀ kò sílẹ̀ yẹn rẹ̀ pé ah, àwọn ẹ̀ka yóò mọ̀ bí nílẹ̀ ti mọ̀ ẹni tí ó mọ̀ ń fara mọ̀ ó bẹ̀ ní sẹ́yìn tó fi kú sí. so báàbò kìyàwó ẹ̀ ẹ̀kọ́ tí ìyẹn lọ́dún lẹ́kọ̀ọ́ kọ́ bí wọ́n mọ̀ ọba nílẹ̀ ti mọ̀ ara akóyè nígbà ẹni tí akóyè láti wọ́n ta akóyè láti ọkọ̀ قال المعلم رحمه الله عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم يقوم لك القدر ايمانا واحتسابا فلو ما تقدر من الا ẹgbẹ́ bá tó fọ́lọ̀ ládùú sá níláàbù kọ́mẹ̀ tó wà oṣù mọ́mọ́ bí ẹ ìgbà ẹ̀rẹ̀ ẹ̀rù àkùtà níjẹ́ tó fi bàbá ń gbé ó lè lọ sí ẹ̀ wípé yóò rí dọ́kítà lẹ́kọ̀ọ́ ẹ̀ tí ó rẹ̀ ẹ̀mí ló fẹ́ kọ́ wọ́n kò ní kó ní pa ah, wọ́n lẹ́sẹ̀ wà bẹ́ẹ̀ wọ́n so so àdínú fa ìyá so yẹ na ẹtọ́ bá dúró bá fúnfà lẹ́yìn عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال انتدب الله لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان به وتصديق برسله أن أرجع بما نال من أجر أو غنيمة أو أدخله الجنة ولولا أن أشق على أمتي ما قعدت خلف سرية ولوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل هذا حديث باب الجهاد من الإيمان باب الجهاد من الإيمان لا أتكلم في الإيمان يقول قل كيف الجهاد <laughs> ويجيو أو تعطوا ويجيو sannan ya ta da faya mu san jihadi ya ya ku jihadi sai ya wani shi ne ti kula to ba jihadi na ba ni ba jihadi ko da so mu jihadi ala ta yi ko to bi ni jihadi do do ko ni bo àwọn ma te ko wa pa do re ko ko ti be ko mo wa sọ́wọ́ sọ wípé yáàdìyá ojú ogun yá ojú ogun ẹ̀sìn yá ìdáhùn sọ wípé ẹ lọ sí ìtẹ́sínú méjì bí ìmọ̀ akẹ́kọ̀ọ́ àbíkẹ́kọ̀ọ́ ẹ nínú mọ̀bẹ̀ fà òun náà níbi ni tàwálá lẹ́kùn àwọn ẹgbẹ́ pàpàrà báyìí lóò gbé àtúwò ẹsẹ̀ fẹ́yàwó ọlọ́wọ́dé wọn tó dà yóò mú wọn so nínú ìmẹ́rin òun náà àbí ha kéèyàn lọ sí ojú ẹsẹ̀ ara ìmẹ́rin so ara ìmẹ́rin àpamọ́dá ìmẹ́rin ẹgbẹ́ àwọn bàbá àwọn ìfọ̀lọ́ àwọn wọn ọmọ rẹ̀ kó ara yín mọ́ ní kéèyàn sọ pé ìyẹn lọ jù náà báwa náà ti wà yá tẹ́sí mọ́ ní ara wa ṣáà mọ́ síbi àdìgbà pẹ̀lú bí àdìgbà ẹ̀mí má parọ́ ẹ̀mí ló ní lọ. ìsọ ìmọ̀ ní ìjà àdìgbà sọ tó jẹ́ kó tẹ̀lé ìyẹn ló padà tẹ̀lé ìjà àdìgbà tẹ̀lé yóò wọ́n lè lọ́wọ́ lọ́wọ́ ẹ̀mí náà ìjà àdìgbà padà tẹ̀lé ìjà àdìgbà ló bá ti sọ fún wa ọlọ́wọ́ àwọn ọmọ

رضي الله تعالى عنه وارضاه اجمعين وابن سعد رضي الله عنه وارضاه قلت kúrò ọ̀rọ̀ sí ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sẹ̀ fẹ́ àwùjọ lọ jihadi sẹ́fẹ̀ ó lè lọ ẹlòmí ìyàkùyà ọmọ ẹ̀sọ́ lọ ní ọjọ́ àtàlámà lóko àwọn obìnrin wọn kọ́kọ́ tó ń bọ̀ bá tó ń bá fi àbẹ̀lẹ̀ parí parí àwọn àbẹ̀lẹ̀ yìí wọ́n yà lé sí wọn mẹ́ èyí tó bá padà wá ní wọ́n pè ọlọ́run náà àbúrò ibi ìgbẹ́ wọn tó tọ́kọ̀ bá gbogbo ẹ̀lọ ìgbẹ́ wọn so láti jihad àti àbúrẹ́ tọ̀rọ̀ wá àwọn àgbà wípé owó jẹ ẹ̀fẹ́ owó jẹ ẹ̀fẹ́ tó jẹ àbá ẹ má dẹ̀ fẹ́ para kó ẹni tí kò mọ́ lè gbé wájú nílùú sọ bẹ́ẹ̀ lọ. tí jihad ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ ọlọ́run jẹ́ wọ́n ọlọ́run jẹ́ káńtà ọ̀hún wáyé láyé ìgbà

láti ké láti mọ ẹgbọ́ kò kà á ta àti láti tẹ́wọ́ gba gbogbo ẹ̀ ń bá jáde lọ sójú lọ́mọ ìjọba ọmọ ọba tó lọ sí háàdì láyé òpin òye la ìgbà nù kí èyí kó jáde láti sàlẹ̀ àwọ̀ kò sí ìfẹ́ tó ń fún òun lébi pé ìgbàgbọ́ rẹ̀ ló dé bẹ́ẹ̀ ọ̀sẹ̀sẹ̀ èkó pẹ̀lú sòlù àti pé ó ti ó gba àwọn òbíṣẹ́ ọlọ́ọ̀bá ń gbọ́dọ̀ lọ́dọ̀ àbíbi ọlọ́ọ̀bá ń tọ́bi òbíṣẹ́ pé a kò jẹ́ àwọn olùgbà náà lẹ́nu àjèrè àwòrán nílà àbíbi ọlọ́ọ̀bá ti sọ pé ó jẹ́ kó padà á lé pẹ̀lú ẹ̀sẹ̀ bàǹtàbàǹtà tàbí àwọn èrè ogun àwọn òṣìṣẹ́ ìlà òjìjà ẹ̀jẹ̀ méjì rẹ̀ tí ìgbà tó padà lé pẹ̀lú ẹ̀sẹ̀ ńlá ó tún wá ní ìfògbogbo bá tàbí kó ṣe nílò tàbí kó kó sí àbẹ̀rẹ̀ إن وعدنا عليهم حقا في التوراة والإنجيل والقرآن من أوفى بأهله إلى الله فاستبشروا بمن الذي بايعت به وذلك هو الفوز عبد الحياة طيب ولولا ما شك على أمتي عليه الصلاة والسلام يقول ذلك. أما tí bá ní gbígbà sọ fún ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ gbígbọ́n ọmọ ti jẹ́ gbé lẹ́gbẹ̀ẹ́ fẹ́ ni tí ìbá sọ bí ó bẹ̀ lọ bí bí ó kú lórí àwọn òṣèlú tó lè fi bí ìlera dání alẹ́sọ̀rọ̀ alẹ́sọ̀rọ̀ àfàtúwọ̀ alẹ́sọ̀rọ̀ àfàtúwọ̀ ẹ́ ó ní máa fọ àtò fọ́tò pàtàkì àti bí ìbá bá dùn ó lé kẹ̀kẹ́ kí wọ́n ará òun rẹ̀ nínú tàbí ìyàwó tó tàbí ìbá tàbí nínú ní ìbá fún bẹ́ẹ̀ wọ́n gbúwà wọ́ọ̀túwọ́tù kì í bàbẹ̀ àdúgbò àgbẹ̀ òsì mẹ́ wọ́ọ̀túwọ́tù kòkòrò àdúgbò àgbẹ̀ òsì mẹ́ sàríyẹ tó bá tẹ̀lé o tó bá ń dáwọ̀ ìjẹ́bí ẹ̀rọ jáfù báyìí wọ́n sọ pé sàríyẹ tó léyìn àwọn ọkùnrin ara ó ní wàlàwà bí tù á ti ó kò tá mi sí sẹ́rí ìlera àbílí máa fẹ́ sọ yìí wọ́n sọ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ àlọ́ ọlọ́run jẹ́ kó tó gbogbo sí á ah! àbá ọ̀dàjẹ́ náà pọ̀ ojú òsì ọ̀rẹ́ so àkẹ́kọ̀ọ́ tí kèfé rẹ̀ mọ̀ ó sọ èyí tó ń fẹ́ jẹ̀ náà tó yẹ lóde ọ̀rẹ́ làwọn àbí ọ̀rẹ́ ìjọ bá wù ú jù á ní ilé ọkọ̀ tàbí tàbí là ń kẹ́jẹ́ pé ojú ogun màá lọ sí wọ́n pàdé bí tó ń bá ọ̀fẹ́ eléyìí ni sọ àkọ́kọ́ ọlá tó gbẹ fún jihad àtúnṣe àwọn ọba kúrò bọ̀ ṣùgbọ́n ní kí sábà bí ìlú sẹ̀sẹ̀ tó wù àdẹ́bí ó mọ̀ sí tó bá kú ojú ogun ẹ̀sìn wọ́n ní kò kàn wá lọ bẹ́ẹ̀ abẹ́ kan ṣùwádà àwọn ṣùwádà ẹ̀ máa ń ní àgbà mọ̀mọ́ àdéhìn mílẹ̀nàbí yìí wọ́n ti di èké wọ́n ọkùnrin kan tó aṣọ adá ó wà nípò ẹlẹ́ẹ̀kẹta aláwọ̀ àwọn ẹni ní ìwọ̀n ti gbèsè yàrá tó àwọn àgbẹ̀rẹ̀ ọ̀gbẹ́ aláwọ̀ ti gbèsè tó ní àwọn tó gẹ̀rẹ̀ rẹ̀ ti wà tó yẹ kó ní gbogbo gbà tó àbẹ́bí tẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwa ní àmì òkúta òmà òkúta òmà òkúta òmà òkúta òmà àlùkò láti wọ́n ti sọ̀rọ̀ yẹn lẹ́gbàá wà ní ìtọ́jú عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. هذا حديث ايضا مشهور. باب تطوع قيام رمضان الى الايمان. الحديث يرى أبدا تطوع كيف ينزل نور ونفلا تقول نفلا أو التراويح قيام الليل nínú ọ̀gọ́dọ́ ara àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ bí ìwádìí ní mọ́tò lóṣù ẹlẹ́mí ọ̀kẹ́ta wà ní ó wà kẹta tó ti nìkan wájú ní báyìí ẹ̀kọ́ wá náà tó bọ́ bí ẹ̀ bá tẹ̀lé mọ́tò lè yóò tẹ̀lé ní o lè yóò tẹ̀lé tẹ̀lé tó ẹni tó bá tẹ̀lé wọ́n ti báyìí ní o tó dúró fún tí èrò àbẹ́rẹ́ ìpàdé ìbẹ̀rẹ̀ òkúta tó dúró fún

ìmá làbí gbà torí pé ìgbà tó ń bẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi tí ìjọba tó fẹ́ yé máa ń yẹ ń dáwà lóòjì tó bá mú mẹ́rin ẹ̀kọ́ òdìrí kọ́lá pé ẹ̀ka jẹun ẹ̀rẹ́ ẹ̀kọ́ òdìrí yẹn bọ́tà lórí yẹn ọ̀gbà tó kí lẹ́tọ̀ fún wájọ yẹ ìmá ní àpàdàpọ̀ onímọ̀ ní sọ ẹ̀tọ́ sáàrẹ̀ ìmọ̀ ní ìjọba ìjọba tó gbàtọ́ àwọn ọ̀gá mi lára àti نعم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدين إن الدين يسر ولن يشد الدين أحد إلا ظلبه فصدقوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة باب الدين باب الدين يسر alábọ̀sọ̀ ما pé ẹ̀sìn ìrọ̀rùn ní o ẹ̀wọ̀n ẹ̀sìn táàtì ẹ̀tọ́ ìgbélé dípò ẹ̀sìn ọ̀rọ̀ mi tẹ́tọ́ wá ti mú lé nílé gbogbo náà ní òkú bá wà á lò ayé àlejò ọ̀rọ̀ أن النبي صلى الله عليه وسلم قال إن الدين يسر أم طيب ẹ̀sìn táwọn sìn yóò sọ̀rọ̀ ìdẹ́gbọ́rọ̀ wọn. ẹwà ìṣọ̀kan ní ẹwà ìlẹ̀bí ìlẹ̀ yóò sọ̀rọ̀ ibi tí mo rí gbogbo ẹ̀ ló rọ bẹ́ẹ̀ but àwọn tó dàbẹ̀ tó fẹ́ ni lójú rẹ̀ ara yúsùrú ẹ̀sìn rẹ̀ wọ́n ló mẹ́yọ̀ rẹ̀ wọ́n fẹ́ lómi ti pé àpọ̀lọ̀ tó ti lọ sí ìdí àwọn òkè àgbà yìí tó sọ pé ìdàdí rẹ̀ lóṣù ẹgbẹ́ tó bá ń lo àdìsí tó àdìsí àti wọ́n ní àìsí rọrùn wọ́n ní kò kí ló ní ìdàdí rẹ̀ lóṣù pé tí o tó bàbá náà tó bàbá náà àbẹ́ ẹ̀kọ́ ìrún tó lè gbà gbà wọn lọ́wọ́ sọ́kọ́ fífi rẹ̀ ọkọ̀ fún nígbà tó lọ́wọ́ tó gbìyànjú ọlọ́wọ́ akọ mi láàrọ̀ fún yútùbù bẹ̀rẹ̀ tó lè rí fihàn ìgbà tó kọ́ pẹ̀lú ọgbọ̀n ní ó dáwọ́ ọlọ́wọ́ ìlàbí ilẹ̀ yóò tún àyọ̀ islamic peace islamic tv ibi islamu yẹ ibi ẹ̀sẹ̀ ibi ìbẹ̀rẹ̀ òní kò ṣe wọ̀n sọ tó bọ́ wọ́n ti kulẹ̀ sí ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ ìlàbí ilẹ̀ wọ́n ti fi ẹ̀gbẹ́ yẹ síbẹ̀ tẹ́ bá fi ẹ̀gbẹ́ síbi ẹ̀gbẹ́ pé ó tó ti bẹ́ àkókò àgbé ẹ̀gbọ́nọ̀ta àwọn tó ti lọ sáájú wa tí wọ́n bá tẹ ẹ̀tẹ́ wọn bá kó tó lù àkókò táwọn bá wọn. لسان البقرة إنكم لا أنفسكم بجهادكم الإبل فتوبوا إلى بارئكم فاقتلوا tọ́wọ́ bá yín lẹ́sẹ̀ ẹgbẹ́ para yín tó bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀lé ayé ìjọ àkókò gbára ti di bàtàlà nínú àwọn mọ́mú sábẹ̀ olùgbé táwọn bá kò tó tún bá gbé yóò para ẹ̀ ìkúlé rẹ̀ fẹ́ pọ̀ ìwọ́n sì tó dẹ́kun tù mí tútù òtù abẹ́ tó o bá tẹ̀ ní lọ́dún lẹ́sẹ̀ àtọ́wò bàtà ìṣòwò kìlá ó sọ̀rọ̀ àkójì àlẹ́ àlẹ́ àbẹ́dà wà lára báàtà àlàáfù àlẹ́ yàwó àbí ó ó ó pè ń bọ̀ nílẹ̀ kan ó mọ̀ bá ń dẹ́kun gbogbo àti ẹ̀lẹ́ tó wà So if you need to say, Obi Ọ̀rọ̀ ẹ̀sùn ọ̀rọ̀ náà fún ilẹ̀ bí ilẹ̀ so yusufu yẹ ó ń bẹ níbi bó ti bí àti tèmi o máa ti sèlú wa lóṣù lọ́wọ́ wọn láti ṣe àádẹ́bí ilẹ̀ akọ́bí ilẹ̀ agbọ̀dàgbọ̀ ẹ̀yìn lọ́wọ́ wa ní wẹ́ẹ̀sì yìí ilé gbogbo ẹ̀yẹ ká gbọ́ àti ìdíyẹ ó fẹ́ fún ilé gbogbo kọjá àti tí wọ́n tẹ̀lé o tí wọ́n ti wá sí nísìnyí nínú yusufu wẹ́ẹ̀sì ẹ̀yẹ ká gbọ́ àwẹ̀ àkókò oníkó wọ́n náà rí kù ọdún ọba yìí kọ́kọ́ ọba àbíkù ti ní ọ̀rọ̀ kọ́kọ́ àtàkọ́ àrù fàyínà fi sàhó ọdún ọba yìí pé láyé àgbàkọ́ ti dẹ̀fẹ́ ìgbà ájùkù fi sọ̀rọ̀ wà á kọ̀rọ̀ sàhó ẹjọ́ ìdè náà sílò ó dẹ̀ máa máa ilé ọjọ́ bá dì òun mọ̀ sí bóòlù ìgbà tí ilé ẹ̀ńdà tó ní àbẹ́sẹ̀ ìta lójú mi sí. àwọn ọ̀lẹ́lẹ̀ yóò ń jẹ́ pé òun jẹ́ ọ̀sán lẹ́sẹ̀ ìṣòro òun lọ òun máa gba forty eight hours tó bẹ̀rẹ̀ sí ara ìmúlẹ̀ òkú bẹ̀rẹ̀ pọ̀ láti ṣe àádà bí i hard tó lé tẹ̀fà so ẹ̀ẹ́dì lẹ́kọ̀ọ́ ní wá fẹ́ mú lé kọjá ibi tí wọ́n fi ọ̀rọ̀ yẹn ti fún wa àgbójá gbogbo àwọn tí wọ́n mú lé ilé ìwọ̀n bàbá táwọn náà ti dáyé lónìí láti dáyé láti lónìí lọ sí nàìjíríà àwọn tí wọ́n mú lé padà wà láà àwọn ọlọ́pàá táwọn tọ̀bí ìjọ tó bà láàkiri tẹ́ ẹ rí wọn tí àwọn mọ́tò náà ń bọ̀ káà àti ìjọba rẹ̀ jẹ̀ká àjàrí tẹ́ ẹ ti wọ́n wọ ní wọn ti fẹ́ jẹ́ ìdí wọn ẹ dáhùn èyí ní ìdí ìdíje ẹ ní wọn mọ́ nílẹ̀ tẹ̀lẹ̀ sí wọn wọ́n ti wọ́n tàwé lórí bí àwọn ولا يجاد فيه أحد إلا ولا وإلا àwọn tó bá tó rí yúkúrú àlàfíì àyẹ wọlé àwọn ọmọ ṣẹun tí wọn kó ìlú pé ìlú tó ti rọrùn yẹn ó ti rọrùn yẹn tó rà ń bá a lọ bá àwọn mọ̀nà so nínú ìtọ́jú ẹ̀ka gbọ́ ní òyìnbó gbogbo ẹ̀rẹ́fẹ́ lẹ́yìn náà súnà ọlọ́ọ̀lẹ̀ nìyẹn gbogbo ìlé gbogbo tó wà á ní ìsìn náà èso yẹ kó lé lórí tó ti lé lórí ẹ̀ torí ọ̀gbọ́n lórí online orí mídíà gbogbo ẹ̀ náà ẹ̀kọ́ mẹ́wàá mi fáàmì zabat ọ̀yẹ́ mi hàn sípà wọ́n mẹ́rin ẹ̀yẹ́ fà ó náà ẹ̀yẹ́ mi hàn. ariwo ọjà àtàlù yóò bà wọ́n lọ. èyí tó fẹ́ pàdé fún òun ló tẹ̀lé ní orí so ọdún mẹ́wàá bẹ́ẹ̀ ló kú tẹ́lẹ̀ gbogbo àwọn káríkátá ẹgbẹ́ ìgbìmọ̀ ẹ̀yọ́ káríkátá ó dà àwọn kẹ́lẹ́ ìdílé kọ̀ọ̀kẹ́ ta ni wọ́n máa kó bọ̀ níṣẹ́ rí wọn mẹ́. ètò àwọn oní ìyá mi ju àyè olùdẹ́kùnrin wọn lẹ́nu ẹ̀kọ́ ọ̀nìkọ́mù. pólísì tó lẹ́nu sáádọ̀ sí náhàd ìlà ẹ̀rẹ́ kò ní mú ẹ̀sìn ilé kọjá ibi tí yusuf yẹn wà àkójọ́bẹ́kẹ́ ni o yóò sùn ìtura yóò tẹ̀lé yóò sùn ìjẹ́ tuntun yẹn ìlà ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn náà kàlá yóò kọ̀ọ̀lá nígbà báyà ní àjọ ìgẹ́gẹ́ lọ́dọ̀ pàtàkì rúù wà fọ́ọ̀rìmú bá wọn sọ̀rọ̀ àwọn Muhammad wà á lọ sáré ẹ̀yìn ni pàtàkì rúù ẹ̀ṣẹ̀ ẹ̀sìn yín ẹ̀ṣẹ̀ dé ayé ẹ̀ṣẹ̀ dé wọ́dùn ìfẹ́ sáàtì gbogbo ẹ̀ṣẹ̀ tán ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀kẹta gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́mọdé ọlọ́mọdé afẹ́ àtàlẹ́ o pàtàkì rúù ẹgbàá tán ayé ìtàkì ẹdúró sẹ́yìn ọ̀rọ̀ méje sí ẹ̀kẹ́ sẹ́kù ẹ máa ń gbá ẹ̀dẹ́ tó kòtò yín dé ọkẹ́ sábà láti àwọn ẹ̀sìn láti ìlú ọkẹ́ oníṣàbí ló ti sòkòtò sí yíṣù báàkì ní àbí orí kàbẹ́ ẹ̀dẹ́ ìṣẹ̀ àtúndà àti àkóódà rí mẹ́tìfà ìdáhùn tuntun náà yà á láti ti fà wàlá hà lọ́wọ́ àrí jẹ wàlá hà kò sí ẹ̀sẹ̀ kò sí láìsí tó bá wà lórí gbogbo ẹ̀sẹ̀ ẹlẹ́sìn ọkọ̀ sọ pé òkòtò òkú yóò wà ní ní sòtáàkì rẹ̀ ìdájí ojúgun rẹ̀ àwọn àdúgbò tó ní sòtáàkì rẹ̀ láyé òsì ọ̀bẹ̀ fọ́bọ̀ dáadáa bọ́ àbúṣùwà ẹ sọ̀rọ̀ náà ìdílé àti ẹ̀rọ sọ̀rọ̀ ìjọba tí ń gbé òkò ọmọ ìlà bọ́ bọ́tà wa àdúgbò tó lòdù wọn náà alhamdulillah bọ́lá fún wa dúró gbogbo àwọn àwọn àjẹ ẹ ẹni kí àgbàdo mẹ́rin àti àgbàdo náà láyé àbújù wọ́n lé bẹ́ alahawa ìdílé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ mẹ́ta ìlọ̀rọ̀ tó tó bí alákọ̀ọ́kọ́ ojú ẹ̀ àtúnù ẹlẹ́ẹ̀kejì àwòrán ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lẹ́tì ìlànà tó wọ́n lò pé a máa fi àtàlù ìgbàlódé lágbẹ̀ẹ́ wọ́n yà wà kọ́ni súnmọ́ àwọn onígbọ́dágbé òkòtò yẹn wà ní súnmọ́ wọ́n ní súnmọ́ yẹn ní sùpà ló pọ̀ ẹ̀dẹ̀ ní lóòrò lọ́sà tó wà ókè ara wípé àìsílẹ̀ àbẹ́ẹ̀kọ́ ó bẹ́ kọjá àkókò sẹ́ẹ̀ ìgbà ẹlẹ́kẹta kọ́ ìyàpọ̀ náà tó ti lé ẹgbẹ́ ìfọ́ kọjá àkókò ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n ti kọjá àkókò ẹ̀sẹ̀ tó kò tẹ́wọ́n ti kọjá àkókò ẹ̀sẹ̀ àbí ìlú rẹ̀ àbí àgbádà rẹ̀ lọ́kùnrin but ẹgbẹ́ lẹ́gbẹ́ wà ní kòtà àtẹ́gbẹ́ wà ní kókó ẹ̀sẹ̀ náà sàmà tó ní àwọn abẹ́lá wọ́ọ̀rọ̀ sábì ìlú bá gba ẹgbẹ́ bá mi jẹ fún ìgbẹ́sẹ̀ kátó ló wẹ̀ bàtẹ́ kọ́ra ẹgbẹ́ bá mi jẹ fún ara yusuf tó tó sọ lọ́wọ́ àdùnkù wa olùwà kọ́ wà kọ́ ìlú ayé tẹ̀ wọ́n ti wá ní sọ gbogbo ẹ̀sẹ̀ ẹsẹ̀ ṣáì ẹ̀ gbèdúkẹ́ súnmọ́ kàmẹ́ẹ̀lì tó yẹ lùsì wà á tún ṣerú tẹ́gbàtúwá ní ìgbàgbọ́ àbí ọlọ́run máa fi ṣòkò gẹ́gẹ́ rẹ̀ pé a àlàwọ́ ti ìgbà máa ẹnu ló gbogbo àbí ẹ̀jẹ̀ pé a ògbìyànjú náà ni ó ògbìyànjú náà ni ó pa واستعينوا عليه الصلاه والسلام بالغدوه والروحه وشيء من الزبده او من الدبه wọ̀tàrí wọ̀tàrí ìrògbòlògbàdùwà kí ló wà fún dúró lórí sàdáàdù tẹ́ẹ̀bì lè ti tẹ́ ìlú gbogbo tàbí tẹ́ẹ̀bì lè ti tẹ́ ìlú pé ah, àwọn ọlọ́wọ́ lè bá náà tẹ́ẹ̀bì lè ti àti ìdìbò fún abẹ́rẹ́ sáti ìlú pàpọ̀ rẹ̀ ìwọ́n tó wà tó sọ́ọ̀dì gbòòrò tó náà rí gbòòrò ẹ̀wọ̀n ọlọ́wọ́ sàdà orí ọlọ́wọ́ mẹ́ta lọ gbòòrò pẹ̀lú títì láti ìwé sọ ọmọ ó bá tí ì ṣé sáàtì mú àkọ́rí bẹ́ẹ̀ tó lọ́dọ̀ yìí dáadáa ó bá pé láyé ìgbà tẹ́lẹ̀ rẹ̀ fún òsì mọ̀lú pọ́ǹtì àti nígbà tẹ́lẹ̀ láyé ìgbà àtijọ́ bọ̀ láyé ìṣẹ̀lẹ̀ pọ́ǹtì ló pọ́ǹtì ẹ̀sọ̀ tó ló fi fi pọ́ǹtì inú ìlú ìgbà tí láyé ìṣàlọ̀ bọ̀ láyé ìgbà náà òun ò ní lo pọ́ǹtì bá kọ̀lọ́ pé pẹ́lú ìlú lókè nínú lórí tó irú ìlú lè tẹ̀ àwọn ọmọ ìlú ìgbà ó ní ẹ̀rọ láti lọ lọ́dà nípa ẹni mọ́ ṣé ẹ̀rọ tí ẹ̀rọ gbọ́dọ̀ ṣe bí tayé ṣẹ́bi ìlú wa kọ́ tí tó fẹ́ tó mẹ́rà ń lórí rẹ̀ o ìwádà ìbá o gba ọ̀pọ̀ bá gbogbo tíjà tó kọ́ra rẹ̀ ìyá kọ́rọ̀ tó kọ́ra rẹ̀ olóòwò aláàbọ̀ irú ẹ̀kọ́ ni mẹ́ta tó sájìrú wà àti ẹ̀sùnmọ́ bẹ̀ ẹ̀rọ máa rẹ̀ sí ẹ̀rọ ẹgbẹ́ ìrọ́ọ̀bù wàsàáìnù bí rọ́ọ̀bù àdíwọ̀rọ̀ àdíwọ̀sẹ̀ ìmọ̀lódà kẹ́ẹ̀ni wá dúró dídí kí mò dáwà máa kẹ́ẹ̀ni máa bá ìṣe olórí ṣe ṣége ọ̀sàlẹ́nu ìjọ̀gbọ̀dọ̀ níbilẹ̀ wo nínú bàtà ẹ̀lò gẹ́gẹ́ bí irinṣẹ́ òun náà ti ẹlú àti owó àgbọ̀dọ̀ ayé bá ń dá sọ̀rọ̀ àti ìpàdé ìlà ọbẹ̀ tó lórí ìṣà wọ́n tún wà ní lẹ́yìn bàtà bá kìrò síbi àlẹ́yìn bá lẹ́yìn àpájúlé síwájú kí òòrùn lè kí ni òtò yọ ẹgbẹ̀rún wá wọ àyàkùn yẹn àtòkó dáa pọ̀ ìlà àbúdá ọwọ́ àdéhà lẹ́yìn tó bá rẹ̀ tó bá tó bá tó jẹ́ fún àtúntò kò tó rẹ̀ jọba tó ti kó bìlà sí rẹ̀ tó wà ìrẹ́jọ akábi lẹ́yìn tó ń ṣe ọtẹ́ àwọn ìdílé ọlọ́run ti kọ́ ládà ọmọra kọlẹ̀ ọmọ bá pàdé àlòkù rẹ̀ so nínú àtúntò ẹ̀ máa fi ìdáadà àti ìdúró rẹ̀ lòdì rẹ̀ wọ́n tó máa kọ̀ á ọmọ ẹ̀ máa ṣe bọ̀rọ̀ ọjà àbí wọ́n tó mẹ́fẹ́ kápẹ́rà tó lẹ́fẹ́ kó rẹ̀ kí ọmọ bíi ṣégeṣèṣe gbogbo lónìí òṣèlú ọ̀la ìsìlẹ̀ wáyé sọ̀rọ̀ ẹnu ní ìsọ́fẹ́sẹ̀ ìjọsìn ní títì kan tí ó yẹ kí yóò lè jẹ́ ara wájú ní kàmẹ́ tí ó lè dúró lé tó lè jẹ́ pété pété yọ̀gbọ̀n bá ẹnu àwọn àkùkọ mẹ́ta láti yàtọ̀. àkọ́kọ́ oní àlùkọ́dọ̀ ẹ́ màá bẹ́ẹ̀ alábẹ́rẹ́ rẹ̀ lo àkókò ìgbà tí òun yẹ àtàrí ẹni káàdì òun yẹ látúntò mi tó gbówà bẹ́ẹ̀rẹ̀ mi ẹni ní kára ìgbàwà rẹ̀ gbówà àtàkùn káàdì òun gbówà láàpù ẹ máa dáwà ti tẹ̀lé gbówà ẹgbẹ́ ló ní kọ̀ọ̀dù là àkọ́sọ àbí ara ẹbí díẹ̀ ìyẹn bá la ìlà àpò àkọ́sọ kọ́bílà ìgbàwá àti sáà ìgbàwá àmọ́ ọ̀lú là. so nítorí pé ẹni tó sùn tó tó rẹ bí díẹ̀ lásìkò wẹ yóò kún náà ó súnmọ́ ó kún náà ó fà ní òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti di lọ́sàn-án yẹn láwọn sùn náà fẹ́ ó ṣeé ṣe kéèyàn jí lójú ńlá tí ìfẹ́ nípa pọ̀ yá ẹ̀ fún àti wàhálà tó yára rà pọ̀ pọ̀tẹ́ ìrẹ́ bá kù ní àkókò lọ́wọ́ kan lọ lọ pọ̀tẹ́ kò lè. o bá bá bí dábí mẹ́ta mẹ́rin ojú rẹ̀ owó bẹ̀rẹ̀ wákàtí omi sùn lọ́fẹ̀ẹ́ rẹ̀ yóò fẹ́ dàbí ẹni pé ọbẹ̀ dà pàtàkì lọ́wọ́ tí èèmà yóò lò yàrá wọ̀ tàbí tí nǹkan ní ìbá tó gbé yà wàhálà àwọn. so ìsàlẹ̀ yìí ló ti gbèrò lọ́dún wá kí ìgbọ̀lọ́wọ́ so ìmọ̀ ìlẹ̀sẹ̀ wọn àwọn bóyá ọgbẹ́ bàbá kò yẹ sí ní àdúgbò tí ìgbẹ́ka tí a kò yẹ sálù àkùrẹ́ nù láti àgbà ọmọ ìjọba kan láyé láti wà ṣe ìdílà gbọ́dà àwọn ìjọba wà ṣe ìdílà gbọ́dà bí fásitì gbà á òun náà ní áàmù lẹ́yìn wàkíyìn alẹ́yìn kúlù àrídàkẹ́ náà káfọ́ wà lẹ́yìn kúlù ló ń gbà ní àpò lẹ́nu wà ṣe ìdílà gbọ́dà gbogbo ìgbà ìdè wàtẹ́rì lẹ́dọ̀dà ẹ ti lo àpò àpòrá abalakẹ náà nínú òru tọ́lọ́tọ́ wọ́n sọ pé àdúgbò àyẹ̀wò pé ápùrù lẹ́yìn àwọn sọ pé ìbẹ̀rẹ̀ òru bàbá tó wà àwọn sọ pé alẹ́ ìlú kúrò òru òru bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbogbo òru náà ti lẹ́dọ̀ dà tó lọ́dọ̀ wàtẹ́rì àti díẹ̀ àti abalakẹ nínú òru ṣé tó báyìí. سعيد بالغدوة والروحة وشيء àwọn náà ní ìyàlẹ́ ìṣẹ̀lá dúró àdínkù ni àwọn kan ìbàlẹ̀ níbẹ̀ nínú àdínkù àwọn àpá kọ́ídà òṣèlú yàjá yìí mẹ́rẹ̀lá ìtọ́lọ́pù kúlò láàá ìtọ́lọ́pù ìtẹ́yìn ò bá lè lọ́wọ́ ìyàbá lè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ èyí gbogbo ẹ̀ ni wọ́n ti mú ìjáde láti irú ọ̀pọ̀ ọ̀rọ̀ tó o bá jẹ́ ìjọba tó jẹ́ ìta wọ́n ti gbé bẹ́ẹ̀ ṣe ìmẹ̀tẹ́ ilé ẹ̀wọ̀n lórí kàtó tó dà tó sọ sí ìgbà tó wà nínú wọn bọ̀ lè kàtó tó bọ̀ lè kàtó wọ́n bẹ̀ kàtó bẹ́ẹ̀ nìyà mẹ́ta yóò sọ fún lò láìpọ̀ fún lò wà á bẹ́ mẹ́ta ìjọba bá lè gba gbogbo ẹ̀ bá lè gba gbogbo ẹ̀ náà láti fẹ́ wọ́n ti fẹ́ wọ́n àlejò ẹ̀ àlejò ẹ̀ sáà ti gbọ́ àlejò ẹ̀ sáà ti rẹ̀ kọ́ọ̀rì gbọ́ واستعينوا وأبشروا واستعينوا بالغدوة والروحة والشيء المسلمون مثلا أن قواعد أعضاء فدادي مهما يقولوا أن تصرف إن الدين يسر قلنا الأخذ بالعزيمة موضع الرخصة فنصر الأخذ بالعزيمة موضع الرخصة فنصر الأخذ بالعظيمة هم بأقصى تنفس كيف لو معكم كذا عظيم أقصى إلا وعد إلى وصول ذلك كيف لو معكم عظيمة من البيت فرنسا عظيمة ó ní ìdí ẹ̀ ń sọ pé báyìí ìgbà ìdí tó ń lè sọ́lẹ̀ pa. lùsọ̀ ni pé but àtẹ̀gbẹ̀ ní tó bá rí báyìí. àlàáfùrù bẹ̀rẹ̀ àbíìmà bàbẹ́là àlàáfùrù bẹ̀rẹ̀ àbíìmà sí mọ́wù bẹ̀rẹ̀ àwòrán sọ táìmù ìgbà tí wọ́n á ti jẹ́ pé lókòrò ẹgbẹ́ ìlú lò tí ẹ̀ bá lọ fún àbí náà nígbà náà àbẹ́ tó rò ní pé ẹ̀fẹ́ máa kọjá ẹnu àwọn ọlọ́run èèyàn sáàrẹ̀ tó lè báyìí wọ́n ní kó táyà fún àbí tó bá rẹ̀ fún tó mú ọjọ́ ẹ̀dẹ́ ìṣẹ́ bọ́ ó láyé láyé ẹ̀ ẹ̀rọ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n tó ń olùdílù wà lọ́wọ́ pàdé fẹ́ òwò àtúndì àtọwọ́ ní ló gbẹ kí o ẹ bá gbọ́ kàwàlà ẹgbẹ́ àtẹ ìròyìn tó bá mẹ́fà ọmọ ọmọ rẹ̀ tó mọ̀ pé mọ̀ pé ó kí o ló bá lọ́wọ́ kú sọ̀rọ̀ ló bá kú tàbí fòrò àlàkùnú ìlà àti ìfẹ́sí mọ́tì àròkọ̀ tàbí ló sọ wà tó níta wà dé ó ṣe kí ni ó ṣe àtúntò kò ṣe kí ni kò ṣe àkúrò ìlà àti ìfẹ́sí ليس من البر الصيام في السنة أنت من كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى تقول فضل ẹ̀jẹ̀ ni wọ́n jẹ́ wọ́n lórí ẹ̀ pé sọ àdìgbẹ̀gbà olóòótọ́ ọ̀jẹ́ tó bá jẹ́ kó wà lórí ilẹ̀ àjò àbótà rẹ̀ sábà rẹ̀ ń gbé ó ṣe nínú ó fà àwọ̀ ẹ̀ lẹ̀ ẹ̀ tó wá ẹwà ẹ̀rẹ́ tàbí tàbí tàbí tàbí lọ́wọ́ àti ha muhammed àwọ̀jẹ́ tó jọ lórí tó ṣẹlẹ̀ ó dà sọ ìlú musa lórí àárín ìkẹsẹ̀ ó gbá ó tó wá rí ìyàtọ̀ lórí àá lẹ́yìn ìsàmìlẹ̀ lórí àṣùkù yà bù. Turbe ẹni yẹ àbẹ̀bẹ̀ ti àwọn ìmọ̀ العقل بالعظيمة قول الرخصة تدخل فاستجب القدر وإلا إلا الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين أمرك الله في الجنة والسلام عليكم ورحمة الله